gbogbo ó torí bodò ó fẹ́ mu o kó má lè mu o ojú ẹkùn ojú ẹkùn pọ̀ irú ẹkùn lè. ó má máa wọ gbà ó èèmọ̀ mọ̀ jalè o ojú ẹkùn fọ́ irú ẹkùn lè àṣà àti ìṣe Yorùbá ni ó dùn mọ̀ràn-mọ̀ràn orúkọ ní Ọ̀gbẹ́ni Bobby náà lẹ́wà láàrin àwọn òyìnbó ni ọ̀gbẹ́ni ìwà aláwọ̀ dúdú àwọ̀ ẹ̀dá yàtọ̀ èdè ẹnu ẹ̀dá sáká Yorùbá ní sọ ẹ́ ẹ ti mọ̀ wípé kò síbi tá a wà gbogbo ilẹ̀ nílẹ̀ ọ̀wọ̀ fáwa kò síbi tá a wọ̀ tá a ráàyè ń bẹ̀ wọ́n máa ń fún wa ẹ̀wọ̀ òyìnbó náà ní sọ ti ẹ̀ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu òyìnbó yìí. bẹ́ẹ̀ ẹni tó bá ń parọ́ fún yín pé ìran yìí èdè yìí àṣà yìí àwọn èèyàn yìí tá a pera wa ní Yorùbá apẹ́ àti ìṣetán tá a fẹ́ dá dúró ọ̀tá ọ̀tá ọ̀tá òmìnira ọ̀tá ara rẹ̀ gan-an ni ọ̀tá ìgbèkùn ló yẹ kírú ẹni bẹ́ẹ̀ wà Yorùbá nation ẹ mọ́mọ́ fi ayé rẹ̀ ṣeré kó o tètè wá darapọ̀ torí kì í sí ọ̀rọ̀ èèyàn kan ò bó o bá ń torí ẹ̀tanú tó lónìí dá sí Yorùbá nation ara rẹ̀ ló ń tàn o o sì ń bá ẹbí o ń bá ìran rẹ jìjàkadì ó dáyọ já lọ ní tààràtàrà báyìí lórí ìkànnì Ọ̀gbẹ́ni Bobby Àtàyà náà ní o ọ̀dọ̀ Davido làwa ń lọ báyìí o níbi tí ó ti kọ́ ọmọ jáde ọmọ yọyọ adúpẹ́ fún àwọn ìbejì yìí torí wọ́n sọre wọ́n bẹ́ gà sílé kí wá sílé tálákà náà bẹ́ sí o kì í sì sílé alákìsà náà bẹ́ sí torí wọ́n ní ìbejì wọ́n máa bẹ́ sílé alákìsà sọ alákìsà dónígbà sọ wọ́n bá sọ ń ni wọ́n bówó ń ni ẹ̀ ẹ̀ ní mọ́ bíbejì kò pàtẹ́wọ́ o ó yá ẹja lọ tààràtààrà sọ́dọ̀ Davido bàbá àbejì ká gbọ́rọ̀ lẹ́nu wọn fún ti ọdún kan àwọn àbejì tí ò ní kú mọ́ wọn lọ́wọ́ yìí. hello Atlanta hello world Hi. we're having our first car ride in grandpa's our first ride is a Bentley hello hello oya oh, yeah, come on in. So Raja, I took a sign. Because uh, that's just a Of course, we're going to possible. Yeah. ó dé ajá kóńbẹ̀ wo ẹjọ́ adọ́dọ̀ àwọn àbòkí tó ń ta oúnjẹ fún yín lẹ́kọ̀ọ́ nílẹ̀ yorùbá ẹ mọ̀ wo ohun tí àbòkí yìí ń ṣe o ẹ mọ̀ wo ohun tí ń ṣe o ẹ fetí ara yín gbọ́ o kẹ́ ẹ mọ̀ sọ ara yín ẹ̀wà kan náà jẹ láìpẹ́ tí gbogbo ọmọ ń kú ọmọ mo rí èèyàn kan tán ní odidi ọmọ mẹ́ta àfìgbà tí mo tó rí fọ́nrán yẹn mi ò lè lóní ọmọ méjì kú sílẹ̀ ó kẹyọ kan lórí kinní tán fún ní drip. ẹ pádà tó bù sí ni irú ẹ̀wà wo ẹ̀ṣẹ́ ni ó tún gbé pádà yẹn ó tún gba pádà lọ́wọ́ eléyìí eléyìí máa gbé ẹ̀ṣẹ́ ni pé eléyìí ti gbé pádà yẹn fún ẹ máa wò pádà yẹn ló máa bù sínú ẹ̀wà yẹn ṣe ti rí ó bù sórí ẹ̀ ṣe ti rí báyìí ṣe rí pé ó ti mix yẹ ṣe ti rí báyìí yóò pò pọ̀ tó bá yá yóò tún bomi sí ó tún fẹ́ bomi sí ó tún tún bomi sí tẹ̀rí pé ó ti ń fomi wọn omi pure water ẹ̀wà nìyẹn o tó di ó tún bu ó fẹ́ bu bọ́dà ó tún bu wọn kí ni nǹkan tó ń fi ń wọn yẹn tẹ́tẹ́rì ó ṣà ń fi nǹkan wọn kínní yóò tún wú ẹ̀wà tó bá yá yóò wá dà sínú àpò kò táwọn èèyàn máa rà jẹ nìyẹn o. ẹ ti rí báyìí. ṣebí o ṣe bóun ẹ wọ ẹwò wọ́n fi mix ara wọn ó ti da kúkú dá sí ó ti dà yẹn sí wọ́n fi mix yẹ kàn táwọn èèyàn rà nìyẹn o. Yorùbá ló sọ wọn ní táyé bá jẹ lẹyẹ máa gbé bò eléyìí kì í jẹkújẹ rèé o ẹ jọ̀ọ́ ẹ máa sọ ara yín torí ó ní tẹ́yẹ ó jẹ tẹ́yẹ gan ò ní lè fò tí ó rẹ ẹyẹ sápá kan tó sì lè gbẹ̀mí lẹ́nu ẹyẹ ẹ jọ̀ọ́ ohun téèyàn bá jẹ ó ní èèyàn gangan fúnra rẹ̀ ń lè yàn dá o ohun tó o bá jẹ ni ohun gangan ni ń tán pè ọ́ o jọ̀ọ́ mọ́ sọ́n tó o bá ń jẹ ó kọjá pé kó o kàn fọ́ lómi lásán ẹlòmíì fọ́ rẹ sí ẹlòmíì wọn ìtí ẹ̀ pààbọ̀ ilé ẹ̀ tán fi máa ń sè wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni jọ́ jọ́ mo bẹ̀ ọ́ nì o kò ní ìdí kó o mọ bó ṣe pè lóhun tó o fẹ́ rà jẹ ṣùgbọ́n jọ́ mọ̀ ṣètò ẹ̀ dáadáa ìmí ìwà tó jẹ́ pé ẹlòmíì ò ra èso lásán èso tó jẹ́ pé wọ́n ti sísítà wa kan fi tòmátò kan hàn wá àwọn kan rò pé eré náà ń ṣe wọ́n ti gún lábẹ́rẹ́ lóríṣiríṣi béèyàn bá tiẹ̀ lè wádìí àìsàn tí ń ṣe pé ibi tó ń ti kórè ṣe bí wọ́n á mọ̀ ń tán ṣe ju kó tiẹ̀ wá mọ̀ kó o mọ̀ mọ̀ ń tó jẹ ó ti lọ́pọ̀ mọ́ fún àwọn ará ẹ̀wọ̀n tán ń bu àmọ́ tán ń bù sí wọ́n tún ń fomi sí i tí ì ṣe pé wọ́n fẹ́ gbin ẹ̀wà ẹ̀wà tán fẹ́ tà ní o káti ẹ̀nà fẹ́ gbìn ní ìsìn á ní wọ́n ń po oògùn kòkòrò mọ́ kì í ṣe pé wọ́n fẹ́ẹ́ gbin ẹ̀wà o ó sì ṣeé ṣe kó jẹ́ pé wà í gan bóyá GMO ẹ̀wà GMO ò ní already tọ́tún wá bá yín háàdì nǹkan míì mọ́ kí lẹ̀ ẹ sọ́ra yín àwa tá a wà níbi tá a ní à ń jẹ nǹkan tó dáa gan oníkálukú ní mọ ọgbọ́n tí ń ta sí i tó mọ ń wá fífín ìdí kókò láti mọ ohun tó ń jẹ ohun tó o bá jẹ ló jẹ ẹ ohun tó o bá ti jẹ òun ló máa jẹ ni ó tó jẹ́nu ó dá ẹja kó ń bẹ̀ ń wo ẹ sáà mọ̀ ṣọ́ra torí ìṣọ́ra ìfura àti ìṣọ́ra náà lógun àgbà ó dẹ̀ jẹ́ abọ́dì sọ́dọ̀ arábìnrin tí ń kọ̀ǹpléènì nípa EFCC ọ̀rọ̀ gbogbo kì í ṣẹ́ lórí alábàáhùn àwọn ìpínlẹ̀ bíi mẹ́rìndínlógún báyìí márùndínlógún pẹ̀lú Kogi ó fi jẹ́ mẹ́rìndínlógún náà ti ní àwọn ò fẹ́ EFCC mọ́ wọ́n ní dúdú tiwọn náà láta ṣùgbọ́n arábìnrin yìí ó náà wá mú ọkọ òun lé ó ní wọn sì follow protocol ó ní wọ́n ń ṣe yán bí ọkà wọ́n ń gùn galegale ó ní wọ́n ń gunlẹ̀ gan wọ́n ń tẹ̀lẹ̀ bí ẹni pé kò sọ́la àwọn làwọn ní àwọn làwọn lónìí ó dé àtàwọn wá lọ́la ọlọ́run ló lànà ló lónìí ló lọ́la kí ló wá dé tẹ̀ ń ṣe bí ẹni pé ẹ̀yin gan lọ lọ́hùn ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu ẹ̀ bọ́n ṣe mọ́kọ rẹ̀ ibi tán mọ́kọ rẹ̀ lọ kí lọ́kọ rẹ̀ ṣe. meet today at EFCC office the one in Wuse 2 and they are locking somebody up because EFCC does not know how to follow due process. You want private information. You want to request official information. There is absolutely nothing like data laws anymore in this country. You just wake up and decide because you have the right to say lock this person up, they should lock the person up. Requesting for personal information without official letter, without court order, and then you're locking a man up, keeping his wife at home and his baby at home without anything. The name of the officer is uh, eh, Mrs. Damilola Ajayi. They used to say people call Damilola because even me myself, my name is Damilola. All of us are mad, and since she wants to know madness, her name is Damilola Ajayi. We'll say true, EFCC office locking up a man because you cannot follow due process. Everything in Nigeria has gone to fields. Any little thing, nobody wants to follow due process again. Tomorrow, all of us will be here. All of us will be here tomorrow. You want to lock somebody up. Sure, you will lock somebody that has that is a signature to the account. Or that will put your face. You people can lock me up today. Damilola Ajayi is the one that started this. We are coming. The person you are locking up is not a signature to the account. Lock me up, not him. But you are locking him up instead. my rule of law in this country. Any little thing, everybody is showing power. Everybody is showing might. You have power to lock somebody up. My name is Jamila Sida Ali the ex-wife of Mohammed Tafida, son of former ambassador, former senator, former minister, Dr. Elhati Sarki Tafida. I am pleading on to the president. I am the daughter of late Mala Sida Alisarajo, the veteran journalist, former MD New Nigerian Newspapers, former MD Triumph Newspapers, and first Northern NUJ president. Dear Mr. President, I've been going through this for so long. These are my children, Suraj Mohammed Tafida, Zaid Mohammed Tafida, and Hawa Mohammed Tafida. A grave injustice has been happening to me and my children for so long. I am well, but indeed I had trauma due to domestic violence, threat to my life. They tried to cover up these cases. At this point, the legal system will reach a stage whereby it's now called abuse of court processes. We had evidence. Yes, they took our things. Don't worry, they'll bring it back. Don't worry. No woman would like to expose her children to this. But my child, that is autistic, has seen his father visibly abusing me. Sarah, did you ever see me hitting your father? No, you see what did you see? Say it loud. My father hit When the boy testified, he strangled him and warned him not to ever tell the world. He works for foreign affairs. I filed in NAPTIP. My case had to pass four DGs in NAPTIP, sir. Your Excellency, I have been oppressed, abused, threatened. There is nothing I've not faced. But I continue to stand strong? pékélé pékélé ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán ìgbàgbé ó tó gẹ́ ẹ̀jẹ̀ tètè tọ́ kó má bàa dẹran nídìí láàrin lọ́kọláya ó burú jẹ́ pé ọkọ lùyàwó ẹ̀ bẹ́ẹ̀ ń lu bàrà tàbí kíyàwó fọmọ dó tàbí kò kọbẹ̀ mọ́kọ lórí ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fúnra ẹ̀fẹ́ Mrs Margaret Ọláwáyé ni fàtúrótì lọ́nà ọba mi lò láti kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí yóò fòpin sí rògbòdìyẹ nínú ìdílé enough is enough on domestic violence lórúkọ ìwé náà gbogbo ẹ̀yin tọkọtaya nídìílé aláyọ̀ àtẹ̀yìn tẹ́ fẹ́ lọ́kọ fẹ́yàwó ẹ tètè máa béèrè fún kọ́bì tiyín ní the booksellers limited ìbàdàn àtìlú àbújá tẹlifóònù wọn ni oh eight oh three three two two nine one one three àti oh eight oh seven eight four nine six three three two. amasigo chapter bookstore lórílẹ̀‐èdè canada fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org bó sì jẹ́ gawkbookstore.com enough is enough on domestic violence flawless látọwọ́ reverend mrs margaret ọ̀làwáyé ẹ máa rà á o ó dé amúkunu mọ́panumọ́ o a mọ̀ mú continuation story wá fún yín torí kò sáàyè lónìí arábìnrin yẹn ó ní wọ́n ti fìyà jẹ ó sì lóun lẹ́rìí bẹ́ẹ̀ náà ni ó káwọn ọmọ ẹ̀wò mọ́ ṣe da òun àtẹrù àtàwọn ọmọ síta o bọ́n lówó ṣe mọ́ ṣe rèé o wọ́n wà lọ́ọ́ fẹ́ àyọ̀ǹgẹ́ kan tàbí kán mọ́ gbólóso fojoojúmọ́ gbólóso wọ́n mọ̀ wá excuse èmi ò mọ ọkọ rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n adúrò oyè tó fún yẹn àti ìran tó ti wá pẹ̀lú adúrò oyè tí bàbá rẹ̀ ti jẹ ṣé èèyàn wá jẹ́ ọmọ sẹ́nítọ̀ àbí ó jẹ́ ọmọ kọmíṣánná àbò jẹ́ ọmọ gómìnà ṣéyìn wá ní ti gbọ́ ìwé tíyàwó akọ á fẹ́ ṣètò gan-an lórí ọ̀rọ̀ tí ìyá wa ó wà bá wa sọ̀rọ̀ ó kàn jẹ́ pé léèbó ní ìyá wa Yorùbá láàtì mọ́ sọ bí ṣùgbọ́n á jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ ó kàn ti ń jábọ́ lẹ́nu mi ni àti ìpèlú ẹ̀ dáadáa ṣùgbọ́n ó rí ilé o ó sì yọwọ́ ojú tó lé ojú tó kó lórí ọ̀rọ̀ pé kí wọ́n máa fìyà jẹ obìnrin obìnrin ni máa fìyà jẹ jù ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta wá jẹ pé ó bá ti kọ̀dí sí ìlú òyìnbó ó bẹ́ẹ̀ ni pé obìnrin ni máa fìyà jẹ ọkùnrin ìlú òyìnbó ṣùgbọ́n nàìjíríà ọkùnrin ni máa fìyà jẹ obìnrin gbogbo ẹ̀tọ́ tóbìnrin máa gbádùn ìlú òyìnbó àwọn ti nàìjíríà àwọn ìgbádùn rẹ̀ àwọn ti nàìjíríà gan nìyà máa jẹ jù lọ́wọ́ ọkùnrin ó kàn dàbí ẹni pé tí wọ́n bá ti wá ráàyè bọ́ọ̀dì sí ìlú òyìnbó báyìí wọ́n wà á gbẹ̀san kò sì sígbà tí obìnrin ò lè gbẹ̀san wọ́n lè dúró de ọjọ́ alẹ́ rẹ̀ ọlọ́run bá sọ yín ó sọ yìí méjèèjì dọjọ́ alẹ́ ó jẹ́ ìyàwó rẹ̀ òmí ni mo ti ráwọn ìyá tí máa ń gbẹ̀san lára ọkọ wọn lọ́jọ́ alẹ́ tán ni ìwọ ò fẹ́ yàwó mẹ́ta <laughs> ìwọ àwọn ìyàwó tó wá fẹ́ dàbá àwọn ọmọ tán bí fún ọ̀dà n ó wà gbẹ yóò wà mọ́ ọ̀dọ́gbọ́n bẹ̀san kò ní sọ tààràtààrà ẹ̀yin ọkùnrin ẹ sọ́ra yín o ìwọ tó o bá mọ̀ wípé òun bẹ̀bẹ̀ ọjọ́ alẹ́ ó ní ìdí obìnrin lọ́jọ́ alẹ́ o <coughs> mo sọ tèmi mo dúró náà àwọn àbọ̀dí sọ̀rọ̀ ọ̀gá mi ọ̀gbẹ́ni lọ lórí ìròyìn lérèfé fún tàṣálẹ́ yìí oníyan ṣe ọlọ́bẹ̀ ìrọ ẹ̀wọ̀n ti ṣe ẹja àjọ jẹ ilé tí ọ̀gá mi tán pèsè ilẹ̀ ìnáwó mọ́rú oúnjẹ ṣùgbọ́n ó ń ta si ń ta sánsán sí mi nímú <laughs> wọ́n ní àtòkèrè láti mọ dídùn ọbẹ̀ ọbẹ̀ tí mi ń ṣe nínú ìròyìn àkójọpọ̀ kò sì sí pure water lẹ́kọ̀ọ́ mọ́ àwọn <laughs> ti wọ́n ti láwọn ó bá àánú ẹ̀ báyìí ẹ̀ ń so lẹ̀ káre ìgbádùn ìròyìn lákòjọpọ̀ fún tàṣálẹ̀ yìí. ẹ máa tún káàbọ̀ ẹkú ilé làkàrà ilé ẹkú ọ̀nà làkèrò ọ̀nà ọdọọdún bíi bó lójú ọjọ́ lọ́dọ̀ yín só ń lọ bá ṣe kọ̀wé rẹ̀ o só ń dojú ọwọ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó tún mẹ́mí rẹ́mí nínú ìpàdé ọlọ́mọ ìlú mi ò lónìí ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún twenty twenty four ẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́ ten àti ten yóò pàdé ara wọn yóò wá jẹ́ ten ten twenty twenty four adúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ẹ̀ nítorí àwàláyé àwàláyé àwàláyé tó dára ẹ̀ ọ̀pẹ́ ní fọ́lọ́run o ó dá aláìdé ẹ̀nà pẹnu láì fi àsìkò ṣòfò láì fi ọ̀pá pọ̀ ọ̀lọ́pọ̀lọ́ péjọ wọn ò wá mọ́ mú àwọn àkórí ìròyìn wá fún yín kọ̀ọ̀kan èjèèjì ká tó wà nà ń bẹ́ẹ̀ ká tó yànnà náà ká tó wá sísọ lójú eégún gangan gẹ́gẹ́ bí oyè tẹ́ fi mí náà ni èmi ni ibà ròyìn yín ibà sánáwọlé ibà yànnànà ibà sísọ lójú eégún ibà nà ń bẹ́ èmi náà ni ibà sàlàyé o èmi náà lè fi joyè ibà ìfẹsowápọ̀ ibà gbáǹpọ̀gbì ibà rìn gìnìgìnì tíkú mi àìtíkú yìí mo tún ti kó gbogbo ohun tí ń fi tíkú yín dénú ròyìn lónìí <laughs> gbogbo ibi tẹ́ ẹ bá wà wọ́n ti kú yín torí nẹ́tíwọ̀kì mi ó strong gan ó dá gbogbo ẹ̀yin ti nàìjíríà gbogbo ẹ̀yin ti amẹ́ríkà bó o ní pàápàá jùlọ gbogbo ẹ̀yin èèyàn wà ní florida a gbọ́ wípé omi yalé débẹ̀ náà àní síbi tí kinní yóò dé global warming ń jẹ́ bẹ́ẹ̀ omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù ṣùgbọ́n a gbọ́ wípé ìjọba amẹ́ríkà wọ́n ti ṣe pápápá wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá bọ́n ṣe máa dóòlà ẹ̀mí àwọn èèyàn àti wípé kì í pé àwọn ti wọn. eléyìí tó sì ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá tó ṣẹlẹ̀ ní ondo àti ìgbọ́n kankan bóyá omi ti ó ti fà lọ bóyá sì ti lọ ń tiẹ̀ táwọn èèyàn àti arọra mu ẹ̀kọ́ wọn jẹ́jẹ́ tó ti ń jẹ búrẹ́dì wọn sí ṣùgbọ́n aṣáàdùpẹ́ pé àgbọ̀ pé èèyàn kankan kù gbogbo ẹ̀yin ti florida ẹ̀ mẹ́sàn-án ọ̀pẹ́ wa ó o gbogbo ẹ̀yin ti wá pátápátá nǹkan ò gbọ́dọ̀ ṣe yín bẹ̀ o àwa náà ní ká fi àsìkò yìí check on you ní o àní gbọ́lá abisi yín láṣẹ ọlọ́run Èdùmàrè ó dáa ní kọ̀ọ̀kan ìjèjì wọn wà á mọ́ mẹ́nulé àwọn àkórí ìròyìn ta ni fún yín lónìí torí àròjọ musolókun àkọ́kọ́ nú ẹ̀ àkọ́kọ́ tara ṣàṣà á ọ̀dọ̀ very dark man níbi tí very dark man ti ké gbàjarì síta tó sọ wípé kì í ṣe mi o èmi kọ́ ni mo rán anybody kì í ṣe sí ọwọ́ mi èmi kọ́ ni mo rán èèyàn pé kọ́ mọ́ tẹ àtẹ̀jíṣẹ́ èèyàn mẹ́sẹ̀gì sí ọmọ ọ̀nkú Fẹ́mi Fálànà o ó ní òun kọ́ o ó lóun kọ́ ó lóun ò lọ́wọ́ sí gbogbo àwọn tí ń sẹ́ndì mẹ́sẹ́jì tó ń dúnkùkù lájà mọ́ ọmọ bàbá Fẹ́mi Fálànà tó ń sì sọ pé àwọn òòrè ìjó ṣọ́ọ̀bù mo ní ṣọ́ọ̀bù tó láwọn òòrè ìjó ọ́fíìsì bàbá torí wípé bàbá ò gbọdọ̀ gbẹ̀jọ́ lọ sí kóòtù pé òun ò gbọ̀rú ẹ̀ rí pé òun ò tiẹ̀ kọ́kọ́ fẹ́ mẹ́nu lé ṣùgbọ́n òun rí wípé ó lè kó bá òun kọ́bọ̀ lọ kó bọ́ọ̀bọ̀ ń lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ìkánú àwọn lọ́ọ̀yà bàbá Fálànà náà sọ̀rọ̀ sókè ó ní ṣé ọ̀rọ̀ dùn lẹ́nu very dark man ó ní ó wá ń sọ̀rọ̀ sáwọn ń sọ̀rọ̀ sí bàbá Fálànà wípé àwọn yìí láwọn gbà á lẹ̀ nígbà tó ní ìṣòro táwọn ṣe pro bono fún táwọn ò gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ àwọn náà ni wọ́n ń tẹnu àbùkù bá ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ nínú àkójọpọ̀ ìròyìn lónìí bẹ́ẹ̀ náà ni nínú àkórí ìròyìn mi láti gbọ́ o tí minister of aviation ìyẹn Festus Keyamo Ṣàánú náà náà ó náà san lẹ́nu báyìí ó gbó lẹ́nu bí ìgbálẹ̀ ó ti sọ ó ní bọ́dí kámẹ́rà kámẹ́rà táwọn ó fi mọ́ mú àwọn tó bá já òfin ẹ bọ́dí wọn fi kámẹ́rà mú ọ náà lu òyìnbó rè pé bọ́dí kámẹ́rà náà ti kólé àwọn ọmọ àwọn lọ́wọ́ báyìí àwọn ti ra ẹgbẹ̀rún kan bọ́dí kámẹ́rà káàkiri gbogbo airport lórílẹ̀‐èdè nàìjíríà pé gbogbo bá ṣe ń lọ báyìí àwọn ọmọ mójú àwọn débẹ̀ ni kò ní í sí wípé èèyàn kan fẹ̀sùn kan èèyàn kankan pé ní ìsìn àṣírí ó mọ̀ tú kí wá sáwọn nìkan ní lo body camera o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà náà ló ti já ọgbọ́n body camera ní ìsìn pàápàá jùlọ àríbọ̀ ìkan níbi tí òun àti àwọn ọlọ́pàá ti ń fa wàhálà ọlọ́pàá yẹn wo gbọ́ ọwọ́ ẹ̀ kò rí kámẹ́rà lọ́wọ́ ẹ̀ rí fóònù lọ́wọ́ ẹ̀ kó mọ̀ wípé ó ti lo body camera bóyá ojú ló lò sí bóyá etí ló lò sí kò síbi tẹ́ lè lò sí wọn sì lè mọ̀ pé lo body camera ó wá ń jọ bí ẹni pé ìyẹn náà ń lò nàìjíríà ní ìsìn àmú fọ́nrán ibi tí minister of aviation ìyẹn Festus Keyamo tó ti sọ̀rọ̀ náà wà ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe àti wípé àwọn ọmọ nàìjíríà náà ń sọ̀rọ̀ sí o wípé sọ̀rọ̀ kámẹ́rà lélẹ̀ storage ńkọ́ ebi ńgbà tí Mohbad ebi ilé ebi kámẹ́rà wà nù ilé Mohbad storage tàn store fídíò sí dà á gbé yín débẹ̀ ní tààràtààrà sówó ọ̀tí ẹ̀ èlò náà ná lé lórí bẹ́ẹ̀ náà ló tún mẹ́nubà ó láwọn san tó wọ́n one billion lóṣooṣù tán fi ń sanwó náà ní gbogbo airport á gbé yín débẹ̀ lónìí nínú àkójọpọ̀ ìròyìn bẹ́ẹ̀ náà ni nínú àkórí ìròyìn mi láti gbọ́ tí <laughs> àwọn fẹ́ẹ̀kì ìkásà níjọba Eh, federal executive council wọ́n ṣe meeting bó ti jẹ́ pé olórí ò sí nílé eh, àwọn ọmọ ẹ̀yìn náà lè ṣe meeting a gbọ́ pé eh, Wike ló ẹ̀dì meeting ṣùgbọ́n nínú meeting àbájáde meeting wọ́n sọ wọ́n ní àdúrà tí gbogbo ọmọ Nàìjíríà ọmọ ìgbà nísìnyí wọ́n lè gbọ́dọ̀ gbàjọ àdúrà míì lọ kọjá àdúrà tó wà nínú national anthem tuntun wọ́n ní stanza three ẹ̀ làwọn buwọ́lù làwọn fi ẹsẹ̀ sí làwọn fọwọ́ sí fún gbogbo ọmọ Nàìjíríà láti mọ̀ fi gbàdúrà o pé gbogbo àdúrà tẹ́ ń gbà ń ṣọ́ọ̀ṣì tẹ́ ń gbà mọ́ọ̀sì tẹ́ ń gbà nílé ìṣẹ̀ṣe wọ́n ní kò tó wọ́n lélẹ̀ ní kẹ́ ẹ̀ mọ́ fi gbàdúrà ní ìsìn òdà àgbẹ̀yìn débẹ̀ tààrà tààrà nú àkójọpọ̀ ìròyìn lónìí nínú àkórí ìròyìn míì náà láti gbá o tí wọ́n ti ń pe ìpè wípé kí wọ́n probe Wike ẹ probe Wike wọ́n ló lọ́wọ́ ó mẹsẹ̀ sí wọ́n fẹ̀sùn kan Wike o lórí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ rivers pàápàá jùlọ lórí bí wọ́n ṣe ń jó ilé tí Wike náà wá jáde lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tán tó tún buragado tó tún tẹnu àbùkù lu Fubara ṣùgbọ́n àwọn ọmọ Rivers State wọ́n ti wá ń pe àkíyèsí Fubara sí báyìí wípé ó yá ẹ̀ probe ẹ̀ àgbèyìn débẹ̀ nú àkójọpọ̀ ròyìn lónìí bóyá wọ́n probe ẹ̀ bóyá wọ́n ní probe ẹ̀ àjẹkẹ́ mọ̀. bẹ́ẹ̀ náà ní àkórí ìròyìn míì láti gbọ́ tí àwọn <laughs> ọmọ ìpínlẹ̀ Kwara ya jáde o wọ́n ní wọ́n láwọn fẹ́ kí gómìnà àwọn kan probe gbogbo àwọn tí àwọn olè Ọ̀fà tán dárúkọ <laughs> ó kò ní olè ó kò lólè fọ̀ odò olè ọ̀fà wọ́n ní gbogbo àwọn tán dárúkọ àwọn olè ọ̀fà tán ṣe ìdájọ́ ọkú fún ẹ sì mọ̀ pé wọ́n dárúkọ àti láàwí wọ́n dárúkọ Bùkọ́lá wọ́n fi Sàràkí sí ẹnu mi kọ́lẹ̀ ẹ ti gbọ́ pé ya àti ṣàkú o wọ́n ti wá kọ̀pẹ́tísàn sí gómìnà wọn báyìí wípé àwọn fẹ́ kí wọ́n probe gbogbo wọn pé àwọn fẹ́ kí ìyà jẹ wọn pé kì í ṣe àwọn tó pààyàn nìkan kì í ṣe àwọn tó jalè nìkan wọ́n láwọn tó ń ṣe agbátẹrù fún wọn náà àwọn spọ́nsọ̀ wọn gbogbo àwọn tán dárúkọ àti mọ́tò tán rí níbi tí wọ́n ti lọ jalè wọ́n ní pátápátá korogodo wọ́n ti pẹtísàn ìjọba Kwara bá ìjọba Kwara náà wá ń dán lóhùn o kí náà fi dáhùn kí lẹ́sìn náà fi dáhùn àgbẹ̀yìn débẹ̀ náà àkójọpọ̀ ròyìn lónìí ọ̀rọ̀ yìí ó ń dùn bọ̀ yóò sojú gbogbo wa ẹ̀ torí wọ́n ní bá lọ bá lọ àbọ̀ àmọ́ bọ̀ wọ́n sì sọ wọ́n ní ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan tó lóhun ọjọ́ tọ́lọ́run bá ti dé báyìí ẹ̀san dènù ẹ̀san àtọ́lọ́run náà jọ wọ́n rìn <laughs> ọlọ́run tètè ìdájọ́ ọlọ́run tètè ìgbẹ̀san ọjọ́ tó bá ti dé báyìí ẹ̀san dènù. ó dá o àwòbí tí a gbé débẹ̀ nínú àkójọpọ̀ ròyìn lónìí bẹ́ẹ̀ náà ni nínú àkórí ìròyìn mi láti gbọ́ tán sọ wípé hiv fọdá i fọdá i popo wọn kọrin hippopotamus wọn mọ̀ pa hippopotamus ńlá kan ní bíníkẹ́bì nítorí pé wọ́n ní ìpòpótémọ́sì wọ́n ló ti pa àwọn fisamẹ́ẹ̀nì àwọn apẹja bíi méjì nínú omi àwọn náírà ìbá ń bẹ̀ o kí la rí báyìí wọ́n wá yọ ọ̀bẹ tí wọ́n ní lọ́jọ́ ọkú erin oríṣiríṣi ọ̀bẹ là á rí kì í ṣe erin nìkan o lọ́jọ́ ọkú ìpòpó ìpòpótémọ́sì gan oríṣiríṣi ọ̀bẹ náà yọ ojú òtí ẹ̀wà àti ìwọ̀n tẹ́ bá ti ẹ̀wà pa ìpòpótémọ́sì ń bò ń kẹ́lẹ́ torí wípé ó ti fẹ́ di ẹ̀rù jẹ̀jẹ̀ fún àwọn àgbẹ̀ àtàwọn apẹja só wá yẹ kẹ́ ẹ gbé kámẹ́rà sí i kẹ́ ẹ wá mọ̀ ṣe bí ìgbà tẹ́ ń sọdún àgbẹ̀yìn débẹ̀ kí nìdí àti ẹ́míà tó ní kán rè pa tó bá dẹ́rú ẹ̀ wò ní ìlú èbò ẹ́míà gan yóò fẹnu gbolẹ̀ àgbẹ̀yìn débẹ̀ tààràtàrà nu àkójọpọ̀ ìròyìn lónìí o bẹ́ẹ̀ náà ni nínú àkórí ìròyìn tá a mọ̀ fi káde gbogbo àkórí ìròyìn ńlẹ̀ lónìí láti gbọ́ tí Dangote ní òun ò gba tẹ́ńkọ̀bọ̀ ó kéré jù sílẹ̀ kan báyìí òun ò gbà lọ́wọ́ anybody àtolówó àtijọba o àti ẹni tí ìṣèjọba ní nàìjíríà pé òun ò dá ten kọ́bọ̀ tó ń fi ná odidi twenty billion dollars lórí rìfàìnẹ́rì òun pé eh, rìfàìnẹ́rì aládàáni ni pé òun ló ní. ó lóun ò sì wá ojú rere sọ́dọ̀ èèyàn kankan nígbà tó ń kọ́ rìfàìnẹ́rì òun ó ní nídìí èyí ó ní gbogbo tó ń bá sọ abẹ́gẹ́ àṣẹ́gun wípé òun ló ní nǹkan òun kí ló dé tí Dangote tó fi ń rìfáàsì padà sọ̀rọ̀ yìí ó ti sọ tẹ́lẹ̀ ó sọ débi wípé ilẹ̀ tán fóun lẹ́kọ̀ọ́ wọn fóun lọ́fẹ̀ẹ́ o òun sanwó sí o tọrọ ń fẹ́ dá wàhálà lẹ́ǹgbá náà àti ẹ̀gbọ́n kankan wọ́n ti pa náà <laughs> wọ́n ti pa náà wọ́n fẹ́ dáná wò yẹn tẹ́lẹ̀ ni ṣùgbọ́n àwọn ti ìbẹ̀jùlẹ̀ kí wọ́n pariwo ta wọ́n àjọ bẹ́ẹ̀ ni pé <laughs> bóyá wọ́n ti bóyá wọ́n ti withdraw ẹjọ́ kò lé ẹjọ́ àmọ́ ṣùgbọ́n kí ló dé tí Dangote tún fi ń tẹnu mọ́ kínní kí làwọn èèyàn ń sọ fún un lórí ọ̀rọ̀ rìfàìnẹ́rì rẹ̀ bẹ́ẹ̀ náà ni kí ló fà á tó ṣe ń pariwo lé ìjọba lórí wípé kí ló dé tẹ̀ ń fi epo rọ̀bì tẹ́ fi ń san gbèsè ṣé bẹ́ẹ̀ ní ìjọba kọ́ ló ní NNPC ni kí wàá ní àṣẹ tí NNPC ní tó fi jẹ́ wípé epo rọ̀bì owó tó fi jẹ́ pé epo rọ̀bì Nàìjíríà náà fi ń san gbèsè bí wọ́n bá jẹ gbèsè kan lẹ́wọ́ wọ́n sì máa san gbèsè ara wọn nígbà tí ìṣèjọba ló kí ló wáá jẹ́ tó jẹ́ wípé epo rọ̀bì nǹkan àlùmọ́ọ́rí gbogbo ọmọ nàìjíríà náà wá ní àwọn fẹ́ fi san gbèsè tí àwọn jẹ tí ìṣe gbèsè nàìjíríà àgbè e níbẹ̀ ń tààràtààrà nú àkójọpọ̀ ròyìn lónìí àníírí jù báyìí lọ́nu gbogbo àkórí ìròyìn àyáwá abẹ́lẹ̀ òbéèrè báyìí o ká wá wọnú abala àyá àti ẹ̀yin olólùfẹ́ wa ìyẹn abala comment section. n ó sáré gbé níbẹ̀ nú abala sánáwọlé tó lóyún mò ń pè ní news flash bàbá wa kan ní wọ́n lè pè ní news splash náà kó sá ti splash bó ṣe ná náà ni ẹwẹyẹ ẹwẹyẹ ó flash náà ni ó splash náà ni wọ́n ní wọ́n lè pè new splash ó dá àwọn àwọn ìgbẹ́yìn débẹ̀ o nínú ìròyìn sánáwọlé ètò ní àkọ́kọ́ ń bẹ̀ tí ń kọ̀ọ̀kan mọ́ mú wá òun láti gbọ́ tán ní kokoko là ń rọ́fà di tí ó ta náà wí ìbò náà ti ń kanlẹ̀kùn wọn kanlẹ̀kùn ìpínlẹ̀ èkó ní sọ̀rọ̀ o wọ́n ti sọ̀rọ̀ sókè wọ́n ní nípa ti ọ̀rọ̀ VIO tí wọ́n ní wọ́n dá ẹjọ́ wọn ní Àbújá wọ́n ní jurisdiction Àbújá nìyẹn ti dúró wọ́n ní ẹ má gbé yẹn wá sékòó wọ́n ní ìfẹ́ tó wà láàrin VIO àtìpínlẹ̀ Èkó wọ́n ní ìfẹ́ ẹlẹ́yẹlé ni o ẹ̀sìn rántí pé Yorùbá náà ló ní ẹyẹlé ìbónílé jẹ kó bónílé mu kó dọjọ́ kúkú yẹrí wọ́n ní àwọn ti jọ lẹ̀ pọ̀ wọ́n ní kò sí tí ó ya àwọn kò sóòyà kan tó lè yà wá hmm, ìwọ ni màá bá a lọ táǹkọrin náà mo ti gbàgbé ṣé ìṣe Yẹmí my lover irọ́ ọ̀tọ̀ ni ti Yẹmí my lover wọ́n láwọn méjèèjì tilẹ̀ pọ̀ wọ́n ní nídìí èyí gbogbo ẹ̀yin ọmọ Èkó wọ́n ní ẹgbàgbé ilé ẹjọ́ tó lòún dájọ́ ní abuja wọ́n ní jurisdiction Àbújá wọ́n ló yàtọ̀ sí tèkó wọ́n ní ẹ ya fetílélẹ̀ o bébí ayé ò sì mú yàn lẹ́kọ̀ọ́ wọn sí rébi kan o kọmíṣánná fún ètò ìrìnnà lẹ́kọ̀ọ́ Mr Olúwaṣeun Òsíyẹmí ló yànnàná ọ̀rọ̀ yìí fáwọn ọmọ ìpínlẹ̀ Èkó àtàrà àti ẹbí àtàrà àtẹbí àtọmọ ìpínlẹ̀ Èkó àtòjúlówó ọmọ Èkó àtàwọn àtọ̀húnrìnwá ó ní èjìláàdọ́ta ni gbogbo òfin ojú pópó náà tí vio lágbára láti fi pámú yàn ó ní fifty two ní gbogbo òfin tí ó wà ní ìkàwọ́ vio tán lè fi mú yàn lẹ́kọ̀ọ́ ó ní jurisdiction àbújá yàtọ̀ sí èkó ó ní kò déko ó ní gbogbo eléyìí tán ń sọ ní àbújá yẹn ó ní kọ́mọ gbèdéko lọ́rọ̀ kan gbogbo ẹ̀yàn ará èkó gbogbo ẹ̀yàn ọmọ èkó wọ́n ní bẹ́ẹ̀ bá rí vio káyà yín ó máa là gàràgà. bẹ́ẹ̀ náà ni nínú ìròyìn sánáwọlé mi ṣé àmọ̀ pa sọ fún yín wọ́n sọ̀rọ̀ ń pa national anthem tán ní prayer nìkan ẹ̀mọ́ fi ṣe àgbẹ̀yìn débẹ̀ nínú àkójọpọ̀ ròyìn ṣùgbọ́n ẹ̀ka eléyìí tó fẹ́ jọ wọ́n ní wọ́n ní gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe iṣẹ́ digital wọ́n ní tẹ́ ẹ bá ti fẹ́ lo national anthem yín ní ìsìn ó jẹ́ ọmọ nàìjíríà jù bẹ́ẹ̀ lọ wọ́n lẹ́gbàá provide <laughs> wọn ò gbọ́rú eléyìí tá à ń sọ bẹ́ẹ̀ o DG ìyẹn director general fún National Orientation Agency Lánre Isa Onílù wọn lòun ní lùlù fún yín pé ká ẹ mọ̀ jó sí o ó sọ pàtàkì rẹ̀ tẹ́ ẹ fi gbọ́dọ̀ mọ gba àpùrùfà mo wọ́n wò pé àwọn owó ló fẹ́ lo national anthem tẹ́lẹ̀ sẹ́yìn ń lò sẹ́yìn ń gbọ́ n ò tiẹ̀ gbọ́ rí wọn ò mọ láì. <laughs> wọ́n ní gẹ́gẹ́ bí custodian fún Nigerian national symbol fún símbọ̀ nàìjíríà wọ́n ní àwọn rọ gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà pé ẹ mọ̀ sí national anthem lo pé ẹ sì gbọ́dọ̀ gba permission lọ́dọ̀ agency àwọn kẹ́ ẹ mọ̀ rè mọ̀ túmọ̀ ẹ̀ sí tí ò dáa wọ́n ní àwọn tó bẹ̀rẹ̀ ìjáni nítàn mọ́ táwọn ọmọ polongo ìpolongo tó lọ́ọ̀rìn àwọn bẹ̀rẹ̀ ní gbogbo ìpínlẹ̀ mẹ́rìndínlógójì ní nàìjíríà owó nìyẹn náà tún bá dé wọ́n ní ó tún sọ̀rọ̀ nípa fúláàgì nàìjíríà ó sọ wípé kọ́lọ̀ yẹn náà ó remain the same ta ní bọ́n jà sí gbogbo kìíní náà pé green white and green ni ó remain the same o ó mọ̀ ga o láìpẹ́ yìí nílé ìgbìmọ̀ asòfin kékeré náà fẹ́ sòfin wọn ni àwọn ọmọ ọmọ ẹ̀ tí ò bá kàn ṣùgbọ́n ní ìsìn ṣé ń tẹ́bi ń pa ọmọ rántí gbogbo ṣé ń tẹ́bi ń pa ni ó mọ̀ rántí pé òun fẹ́ lo kìíní anyway kì í ṣe gbogbo ọmọ nàìjíríà náà ń bá wí ń bì gbogbo ẹ̀yin journalist gbogbo ẹ̀yin bloggers gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́ lo digital content náà ń bá wí ń bí o bẹ́ẹ̀ bá fi kọrin gbogbo bí tẹ́ bá fẹ́ fi kọrin ní ìsìn ibi tẹ́ bá ti fẹ́ fi kọrin wọ́n lẹ́yìn gbọ́dọ̀ gba approval bóyá approval wọn wá bówó dé àwa ò lè sọ o ẹ̀rọ ọ́fíìsì wọn kẹ́rì ìbéèrè wò ó dá nínú ìròyìn sánáwọlé mi lámọ̀ tó ti gbọ́ wọ́n ní ìròyìn tá a mú ọmọ yín lánàá tànà ní Kwara níbi tá a ti gbọ́ wípé wọ́n wó ilé ìkan nínú àwọn APC kì í ṣe lé lásán o plaza ni o tí kan nú wọn ti ẹ̀ bá wa sọ̀rọ̀ àwọn tó gba ṣọ́ọ̀bù ń bẹ́ ó lóun ti san one point two million owó ṣọ́ọ̀bù òun òun ti sanlẹ̀ tí ìjọba Kwara sì wo lábẹ́ ìṣèjọba gọ́vnà Abdulrahman Abdulrazak ṣùgbọ́n lọ́rọ̀ kan wọ́n ní látàná ni wàhálà ti wá so báyìí o dókítà Bukola Saraki àwọn náà dókítà náà náà láàrin gómìnà àti dókítà former governor former governor former senator wọ́n ní wàhálà ti bẹ́lẹ̀ láàrin wọn o lẹ́yìn ìgbà tí wọ́n wó Crystal Palace shopping complex èyí tó jẹ́ wípé ọmọlẹ́gbìmọ̀ asòfin tẹ́lẹ̀ rí moshood mustapha ló ní ní ìlọrin ní state and capital gangan ọ̀yọ́ ìbàdàn oǹdó àkúrẹ́ tí mo ti rántí state and capital nàìjíríà mọ́. ní báyìí ìjọba ìbílẹ̀ kwara ti wá san tó fà á tán fi wọlé o wọ́n ní kì í ṣe wípé àwọn ń ṣe personal vendetta àbí nítorí pé àwọn èèyàn ti èèyàn kan wọ́n ní ẹ lọ́ọ́ béèrè ní dìpàtímẹ́ǹtì geography àwọn wọ́n ní geographical information service tí chairman wọn jẹ́ Sulaiman Abdulkareem lọ́jọ́ Sunday ló sọ wípé ilé táwọn wò yìí wọ́n ní ó violate wọ́n ní violation níbi tó dúró sí wọ́n ní kò gba approval ìjọba wọ́n ní kò ní land approval wọ́n ní ẹ lọ yẹ̀wò bó bá jẹ́ pé irọ́ làwọn ń pa pé bó ni wọ́n ṣe kọ́lé tó tó yẹn tí ò lápúvà ah, ah. ó mọ̀ ga o wọ́n ní ó fi hàn gbàgbàgbà nígbà táwọn ṣe iṣẹ́ ìwádìí wípé twenty thirteen ni wọ́n ti wá gba àpúrúvà lọ́wọ́ àwọn wọ́n ní àpúrúvà tán fún bẹ́ẹ̀ yẹn gangan wọ́n ní fún parking lot ní láti park wọ́n ní kì í ṣe fún ilé torí ẹ̀ náà ṣe ni kò ní àpúrúvà fún ilé débi pé yóò ní àpúrúvà pé wọ́n fi ń ṣe commercial purpose bóyá wọ́n fi ń ṣe ṣọ́ọ̀bù ní o àbọ̀ rẹ́ǹtì ẹ o plaza sí ni wọ́n lápúrúvà táwọn fún ilẹ̀ yẹn tó wà lórí rẹ́kọ́ọ̀dù ìjọba ní Kwara ni wípé wọ́n fẹ́ fi bẹ̀ yẹn kọ́ parking lot ṣé wọ́n fẹ́ mọ́ gbowó ní parking lot níbo lẹ́yìn náà ṣe approve bìkan tó kàn jẹ́ pé parking lot lásán lẹ́ approve ẹ <laughs> eh? ṣé wọ́n fẹ́ mọ́ gbowó ń bẹ̀ ni ṣé wọ́n fẹ́ fi bẹ̀ ṣe commercial parking lot ni ah, ó yà mí lẹ́nu fún ìjọba Kwara náà òṣùnà lọ́rọ̀ kan wọ́n tún wá sọ wọ́n ní nǹkan kan tó ń pè ní urban renewal program níbi tí bẹ́yàn bá ti ṣàpùvà tẹ́lẹ̀ tó ti wá fẹ́ ṣe nǹkan míì sí tó ti lè lọ update ẹ̀ tàbí upgrade ẹ̀ wípé ẹjọ́ o àtúnṣe wà o a fẹ́ fi nǹkan kan kún o àkọ́ńtà a fẹ́ kọ́ mọ́ nǹkan báyìí la fẹ́ kọ́ o wọ́n ní láti twenty thirteen wọn ò mú kankan ṣe ń bẹ̀ wọ́n nídìí ní ìtàwọn fi lérò wípé bóyá kò tiẹ̀ sí nǹkan kan lórí ilẹ̀ yẹn àwọn ò mọ̀ pé nígbà táwọn máa débẹ̀ àwọn ò mọ̀ pé nígbà táwọn bá máa débẹ̀ àwọn ò bá wọn ṣọ́ọ̀bù tán ti kọ́ ń bẹ̀ wọn bá kúkú parẹ́. <laughs> eléyìí táwọn fi káásà gbogbo ẹ̀ lábala ti ìròyìn sanáwọlé ó ní hurricane milton bóyá milton sì ni ẹ̀yin ará amẹ́ríkà kílẹ̀ ń pè é mo lérò wípé dáadáa lẹ́wà nǹkan ò ní sẹ̀mí yín o aníkàfẹ́ lè ṣẹ́ẹ̀kì yín ni o torí ìròyìn tá à ń gbọ́ wípé eléyìí kì í ṣe ẹ̀kún omi nìkan wọ́n ní àti ìjì líle tó lóyìnbó ń pè ní hurricane wọ́n lòun ló ń jà ní Florida ní ìsìn wọ́n ní oníkálukú wọ́n ń sàsálà fún ẹ̀mí wọn ni gbogbo ẹ̀yin tí wàá tẹ̀ wá ń bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀jọ́ o ẹ mọ́ fojú dí o ẹ jọ̀ọ́ bó bá nídìí kẹ́ ẹ relocate náà ẹ relocate o wọn ò ní fẹ́ ru yín ránṣẹ́ sílé o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ẹ ti gbọ́ ọlọ́run ó sì bá a dáàbò bò yín àní gbọ́ bí sí yín ó dáwọ́ ibi láàrin mọ́ nínú abala ti sáná wọlé lónìí ní pápápá ẹjẹ́ wọn á gbé bá tì í fà yá kó gbé yín débẹ̀ ní tààràtààrà nínú abala kọmẹsẹ̀sìn á pàdé níwájú níbi tá a ti mọ́ pàdé aya mọ́ pẹ́ o ò pẹ́ lánàá náà ṣùgbọ́n mọ́ pẹ́ lónìí náà á pàdé níwájú ó dá èmi ibà àròyìn náà ní o ibà sánáwọlé ibà yànnàná ibà gbé wọn débẹ̀ ibà kanjọ abẹ́ ń kó ibà sísọ lójú eégún èmi náà ní ibà nà ń bẹ́ èmi náà ní ibà fẹsowápọ̀ ibà gbàǹkọ̀gbì ibà go straight to the point ibà exoduration èmi náà ní ibà rìn gìnìgìnì àìrìn yú gìnìgìnì yù rìn mí gìnìgìnì àìtíkù yú yù tíkù mi gbogbo ohun tó bá bá lárọ̀ọ́ tó yín ni kẹ́ ẹ mọ́ fi tíkù ara yín kẹ́ ẹ sá ti rẹ́rìn kẹ́ ẹ gbéra yín débẹ̀ kínú yín mọ̀ dùn n ò gbọ́dọ̀ rí kéèyàn kankan fajúro mi o <laughs> èmi náà ní balẹ̀ téńté o ibà kéde fún Yorùbá Nation ó dáa ní pápápá àwọn àmọ́ wọnú agbami ìròyìn lọ sẹ́ẹ̀ ti jókòó déédéé á kúrúsù lónìí ni o sẹ́ẹ̀ ti jókòó déédéé ẹ ti wá nǹkan fìdílé ó dáa ọ̀rọ̀ àná sì ń ṣe yín kàyéfì tí EFCC tàná bá wọn ní ten states ó lágbára ó dáa ẹ wá nǹkan fìdílé kẹ wá nǹkan tẹ́ mọ̀ fi rẹ̀ ń gbẹ́ o kẹ́ sì wá nǹkan panu tẹ́ mọ̀ fi sọ́run àjíjà kémi wá bọ́ sójú iṣẹ́. kí n tó wá tẹnu bọ̀rọ̀ ẹjẹ́ kọ́kọ́ jẹ yín lábọ̀nà lórí àwọn ìpínlẹ̀ tá à ń sọ lánàá tó sọ pé tó bá bí FCC dá pé kán wá gbé ìgbésẹ̀ pé àwọn fẹ́ ṣe iṣẹ́ ìwádìí tàmọ́ fẹ́ mú èèyàn kankan ní ìpínlẹ̀ mẹ́wàá ṣùgbọ́n ní ìsìn ẹ mọ̀ pé olórí wọn ló sọ fún wa lánàá ìyẹn ṣíàmánu wọn pásítọ̀ Olúkóyèdè ọ̀nà sọ fún wa lánàá pé ilé ẹjọ́ ti fi òtè lé àwọn pé àwọn ò gbọ́dọ̀ ṣe iṣẹ́ ìwádìí ní ìpínlẹ̀ mẹ́wàá ṣùgbọ́n bá ṣe wá ń gbọ́ ní ìsìn wọ́n ní ìpínlẹ̀ yẹn ti wá wọ́n ní àwọn ìpínlẹ̀ tí wọ́n ń sarajọ ní ìsìn yìí o wọ́n ti di fifteen mẹ́ǹdínlógún wọ́n ní wọ́n ti wá pèsè ẹjọ́ lẹ̀ pé àwọn ti rẹ́dì láti bá EFCC ṣẹjọ́ pé kì í ṣe mẹ́wàá nìkan wípé kí ilé ẹjọ́ supreme kan fi òfin de EFCC àjọ EFCC pé àwọn ò fẹ́ wọn mọ́ ah, ah làwọn ọmọ nàìjíríà wa ní <laughs> eléyìí mọ̀ lágbára o kí ni efcc ṣe fún yín ní state nígbà tẹ́ ẹ bá lé efcc dànù nísìn bó o lè ṣe fẹ́ kí wọ́n mọ̀ ta ni ó mọ̀ bá yín da ìjà ìwà ìbàjẹ́ bó o ní ìwà ìbàjẹ́ ó ṣe kókò jẹ́ bó ìwà ìbàjẹ́ ó ṣe tán láàrin ìlú wọ́n ní wọ́n ti wá fáìlì ìwé báyìí o wọ́n ní on twenty two náà máa gbọ́ ẹ̀sùn wọn àfisà dédé náà la gbọ́ ní kogi náà ti dá sí o nọ́mbà bíi sixteen mẹ́rìndínlógún báyìí <laughs> kogi ò ṣe wá ní mọ̀dásí ntọ́ fojú yàyàrí eh, ntọ́ fojú yàyàrí tó sì mọ̀ wípé òdòdó gan bó ń bá pọ̀ ń bẹ̀ ntọ́ fojú tó wọ́n dúró de wọ́n dúró de kó parí táàmù ẹ̀ ni àwọn náà ti wá apply ní ìsìn wọ́n ti wá pé sixteen mélòó ni gbogbo state nàìjíríà thirty <laughs> thirty six kò tí ì pé dàjì náà bóyá àmọ́ dúró kó tó di twenty two yẹn bóyá àrí stéètì míì náà ṣé àwọn stéètì tó wá ní àwọn òfẹ́ EFCC só túmọ̀ sí wípé kò sí wá ìbàjẹ́ kò sí corruption nù wọn ni a ti wá rí orúkọ àwọn stéètì báyìí o Kogi gangan ló ṣe agbátẹrù wọn Kogi ló dúró ló pọ̀n wọ́n sẹ́yìn bá ó tẹ̀yìn rẹ̀ lẹ̀ pé ẹ̀yin stéètì yòókù ó yá ẹ wá fọwọ́ kún mi alákọ̀ọ́kọ́ nù wọn ní Ondo Ẹdó ọ̀yọ́ lọ́dọ̀ ṣèyí mákindé ogun state nasarawa kebbi katsina sokoto jigawa enugu benue anambra plateau cross river àti niger wọ́n láwọn ò fẹ́ efcc ní state àwọn <laughs> a ti mú state wá fún imú ní jẹ́ yín lábọ̀ tàná ní torí ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí wípé state wo state wo àwọn state wo náà láwọn ò fẹ́ efcc ṣùgbọ́n eh, ẹnu ń efcc náà ẹ̀sùn wọn náà wá fi kan ìjọba torí kéèsì yìí ẹ̀ wọ́n ní Joseph Nwobike versus Federal Republic gangan ní okó tó di pé gbogbo àwọn stéètì yòókù wọ́n wá fọwọ́ kún wọ́n nídìí táwọn fi ń gbé EFCC lọ́lé ẹjọ́ ni pé kì í sí òfin Nàìjíríà gangan náà fi dálẹ̀ wọ́n ní òfin UN ni wọ́n ní UN convention ó lòdì sí corruption wọ́n lòun náà fi gbé kalẹ̀ wọ́n ní wọ́n fi provision nínú section twelve ní 1999 constitution wọ́n lòun náà fi amend díẹ̀ àwọn tó wáá pe ìjọba àpapọ̀ lẹ́jọ́ ní àwọn ò fẹ́ kí ló tó máa mú convention UN wá sínú Nàìjíríà lọ síbi kí wọ́n ti dẹ́kun wà ìbàjẹ́ ni <laughs> mo ga o lọ́rọ̀ kan a mọ̀ retí lọ́n 22 of October nínú oṣù kẹwàá náà ni o a mọ̀ retí bóyá wọ́n kà á àsíá EFCC lẹ̀ bóyá kò ní sí ti ń jẹ́ EFCC àbí nígbà tí gbogbo state bá ti láwọn ò nínú state mélòó sixteen ó tó dìgbà yẹn ẹ rí iye state tí ó fọwọ́ kún wọn àwọ̀ àwọn ilé ìtàn dàlẹ̀ àwọ̀ bọ́n ṣe fẹ́ dẹ́kun wà bàjẹ́ Nàìjíríà ibẹ̀ ńkọ́ là ń lọ mú ní sáré jẹyìn lábọ̀ ní alákọ̀ọ́kọ́ nù ròyìn tá àkọ́kọ́ mú wá fún yín ó ní ti very dark man o ó ní mi ò mọ̀ sí àtẹ̀jíṣẹ́ ikú tí wọ́n fi ránṣẹ́ sí Fẹ́mi Fálànà o very dark man ló ṣe disclaimer yìí ó ṣèlérí pé òun gan ṣetán láti ṣe gbogbo ìrànlọ́wọ́ tó bá wà ní ìkáwọ́ òun láti fi ṣe àwárí irú ọ̀bàyéjẹ́ tó ń ṣe irú iṣẹ́ náà o ó ní òun ò ní gbà kéèyàn kankan kó bá òun ó lóun ò rán èèyàn kankan ṣẹ́ o ó lóun ò rán èèyàn kankan ṣẹ́ o ó lóun ò tiẹ̀ kọ́kọ́ kọ́ bí ara sí débi pé òun ó fiyèsí wípé ọ̀rọ̀ tí bàbá Fálànà sọ yìí pé nítorí kéèsì òun mọ̀ ni táwọn kan ń dún kùkùnlájà mọ́ ọmọ wọn páwọn ó pa àti pé àwọn ó juná sí ọ́fíìsì bàbá Fálànà pé òun ò lọ́wọ́ ń bẹ̀ òun ò sì mọ̀ sí o bóun kọ́kọ́ fẹ́ fojú fò ṣùgbọ́n òun wá rí i pé àkóbáre à pé àwọn gbọ̀ràn mi dẹlẹ́rù tóun ò ránṣẹ́ ó ṣe wáyé torí tóun náà ṣe ní àwọn fẹ́ pààyàn kan àbọ̀n fẹ́ dúnkùkù lajà ta lẹ nítọ̀hún ó ní gbogbo ọ̀nà tí bàbá Fálànà bá mọ̀ àti tó sì wà ní òfin Nàìjíríà ó ní kàn jọ fi wá ẹnítọ̀hún ó ní ìbá sórí Instagram ó torí wọ́n ní ọmọ bàbá Fálànà obìnrin náà fi àtẹ̀jíṣẹ́ ìránṣẹ́ sí ó ní ìbá sórí Instagram náà lò ìbá sórí Facebook ìbá sórí WhatsApp ó ní gbogbo omi tó bá gbà ó ní lákọ lòun wà nílẹ̀ digbí lòun wà pé àwọn máa wá fífi ìdìkòkò káwọn ọmọ ẹni yẹn kó wá sọ tẹnu ẹ̀ bóyá òun rán anybody iṣẹ́ ó wá sọ ó ní kánjọ́ o ó nítorí ẹ̀ ló ń ṣe ń ṣe disclaimer báyìí o pé òun ò rán èèyàn kankan ń o àmọ́ òun wà lárọ̀ọ́wọ́tó fún ìwádìí kíwádìí tí wọ́n bá fẹ́ ṣe o ó sọ̀rọ̀ ilẹ̀kùn ẹjẹ́ gbọ́n tí very dark man sọ pápápá ẹ bá ń tẹ̀sí ilé agbára. So um, this particular post was on every blog. This post where Uncle Femi Falana did an interview where he says some people they threaten, say they go buy in daughter if he carry me go court and they go burn in office. Now when I saw this post, I did not react to it, you know. But um, yesterday I just thought of wait, if I don't react to this thing now, it will be as if I did part of the whole thing or I have a knowledge of what is happening. Number one, I would like to say this 100%. I am not aware and I don't have any knowledge of anybody sending Uncle Femi Falana or his family members any threats. Secondly, I will never be party to anybody sending anybody threats in this country. Now, what I would like to say is this. Um, I'm willing to cooperate and work with Uncle Femi to fish out whoever sends that message to him. I'm willing to cooperate. If the person sent it via Instagram, share the Instagram, most share the Instagram. Let's look for the person that sent that. Let the person come and answer why he or she would say something like that to him. Going as far as saying, okay, go buy your own daughter. I beg, I beg, I beg. Me, I know they have shit myself with anything like that. Now, me, I'm thinking that maybe somebody that wants to use the opportunity to throw fire so that the man will get more angrier. You understand? I feel like somebody's just trying to pour fire. Let him get very, very angry. I don't even want to believe that anybody from my own side will send something like that. And eh, that one is even when everybody's like, ah, like, what did they go on here? You understand? And also, I know a lot of you are sentimental, you know, now they support the movement, but please don't support the movement without your brain. Eh, if you don't support the movement support it with your brain acknowledge one thing uncle femi falana na legend for this game it's just quite unfortunate say this team turn like this. like say na devil wan just scatter scatter the whole thing you understand so that one make that one still stand there no matter you like me rich, no matter you say oh you like very dark my own oh, they want to mm -mm. understand number one thing uncle femi na legend for this pin and he will remain a legend to the end of time for this pin we acknowledge am we respect and there's a stamp on it we no fit comot dat stamp so I beg for una one i just dey come maybe na one of na just lose guard out of sentiments go to am please i don't support things like this dear Rate gang even though i appreciate una support on a lot of things do you understand this one if na one of na do am i will not support it i will not support it thank you very much peace and love. ọ̀rọ̀ létí bẹ́ẹ̀ lẹ́nu fẹ́ẹ́ dàgbà yóò ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà yìí láwọn lọ́ọ̀yà kan náà tún jáde o wọ́n wá ń tẹ̀ sójú fẹ́ẹ́ dàgbà pé aláìmoore ni ọ́ ńgbà tí ìṣẹ̀sí ọdọ́dọ̀ ọkù Fálànà lọ́jọ́ sí tó rólùrànlọ́wọ́ tó là láfẹ̀yìntì ńgbà tí odidi ọ̀gá ọlọ́pàá gbogbo Nàìjíríà IG tó bọ́ fa kéèsì lọ́jọ́ sí àti kéèsì tó fà pẹ̀lú Sam Clef tí Sam Clef fẹ̀sùn kàn ọ́ wípé òun dúnkùkù lajà mọ́hun táwọn sì rí ẹ̀rí wọ́n ní ṣe bí Fẹ́mi Fálànà ló dúró òun ló dìde jẹ́ Adéyanjú mú báyìí wípé mọ́ jó lọ àwọn ẹ̀yẹn mọ́ níṣó bó o bá wọ èèyàn wa láàrí bó o bá wọ èèyàn wa lórí pé àwọn sì gba béèlì rẹ lọ́jọ́ kan náà àwọn ò jẹ́ kó o sun ẹ̀wọ̀n eléyìí tó ti sun ẹ̀wọ̀n wọ́n láwọn náà làwọn tún fẹ́ wọ́n láwọn náà làwọn wá ṣe pro bono fún ọ ẹran ti pro bono ta mẹ́nu bà lọ́jọ́ sí táwọn ò ní gba owó kankan tí lọ́ọ̀yà bá ń ṣẹjọ́ tí ò ní gbowó wọ́n ní kéèsì rẹ méjèèjì wọ́n ní kò sẹ̀yìn àwọn àwọn lọ́lọ́ ń lò fún ọ àwọn ò sì gba tẹ́ńkọ́bọ̀ ṣé ìwọ iná ló wá yẹ kéèyàn kan máa fi ẹ̀sùn kan àwọn ń ṣejú rẹ tí ò yẹ kó o dúró fáwọn tí ò yẹ kó o dúró tán wípé ṣe àá bàbá ìbémi náà ṣe kéèsì tẹ́ǹkọ̀bọ̀ wọn ìgbà lọ́wọ́ mi kí ló dé tó ń fojú olóore rẹ gungi. kí nìyí táwa náà fi ń sọ fún very dark man wípé kó tẹ̀ jẹ́jẹ́ o nàìjíríà ìṣebi téèyàn ti máa ń lọ tí ò ní wẹ̀yìn o wọ́n bá ń kọrin mọ́ ọjọ́ lọ mò ń wẹ̀yìn rẹ fún ọ mọ́ ọdọ́gbọ́n wẹ̀yìn o díẹ̀ eh, mọ́ ọdọ́gbọ́n wẹ̀yìn o ẹ wo àkóbá tó fẹ́ kó very dark man sí nísìn àkóbá ni nítorí kéèsì ẹ̀ làwọn kan ṣe lọ ń dúnmọ̀ orúmọ̀ orú tó ń dún kúkú lajà nítorí kéèsì ẹ̀ náà kan tó lóun ò mọ̀ rí báyìí náà ṣe ń dún kúkú lajà mẹ́ni ẹlẹ́ni páwọn ó pa abẹ́ẹ̀ rí iṣẹ́ gbogbo tí mo mú kéèsì lọ́ngìrè o torí ẹ eh, wọ́n bá ń dún kúkú lajà wọ́n yàn kì í ṣe nǹkan kékeré o ó da eh, very dark man jọ̀ọ́ mo bẹ̀ ọ́ ní bàbá ń sunkún àmọ́ ríran iṣẹ́ gidi ló ń ṣe inú wa sì ń dùn sí i ṣùgbọ́n sóra àwa tó ń wò yìí àwa ti pa nàìjíríà tì sóra àwa tó ń wò yìí àwa ti fọkàn síbì kan wípé nàìjíríà kò ṣeé túnṣe mọ́ wọ́n ń páàkì ẹ̀ wọ́n ti páàkì ẹ̀ mọ̀ nígbà tí túùbù táyà tó ti dálu dálu dálu nǹkan ti gún gún gún wọ́n ti páàkì páàkì páàkì páàkì páàkì kí ló yẹ kán ṣe sí kán ṣéǹjì túùbù orúkọ tuntun ló yẹ kán torí ẹ̀ la ṣe ń bẹ̀ torí ẹ̀ la wá ìṣe dúró tán fún òmìnira ilẹ̀ wa pálẹ̀tù nàìjíríà ṣe ń tanra yín ni kán mọ́ useless gbogbo effort rẹ very dark man kán gidi ló ń ṣe o a sì gbóríyìn fún ọ kán mọ́ useless gbogbo effort rẹ ṣùgbọ́n ọlọ́run ó fún bẹ́ẹ̀ dápọ̀ lọ́gbọ́n ìmọ̀ àtòyé o tí ó fi ṣe o torí ọlọ́run ti fún lákìkanjú ọ̀rẹ́ dì yóò wà fún lọ́gbọ́n ìmọ̀ àti òye tí wọn ò fi ní rí mú mọ́kànnà kan tí òtítọ́ fi jáde tá a fi mọ ẹni tó parọ́ mọ́ èèyàn ẹni tó parọ́ mọ́ èèyàn nítorí Bobrisky tó ń sọ gbogbo ọ̀rọ̀ igan nísìn ó kàn ń ṣe fàájì lọ́ntì ẹni wọ́n rí ti ẹ̀rù tó wá ń sa ọmọ Nàìjíríà táyé fi gan rèé wípé kí ló dé tó jẹ́ wípé orí Verydarkman nìkan lẹ fẹ́ da gbogbo ẹ̀ lé Bobrisky tó sọ̀rọ̀ gan ẹ sọ nǹkan kan sí láti jọ ìwọ̀n mẹ́nubà gbogbo kankan ní wọn ò mẹ́nubà tí Bobrisky tó sọ̀rọ̀ eléyìí ló wá ń jẹ́ ká mọ̀ wò pé ta gangan ni gọ́ọ̀fàdà rẹ̀ lóòótọ́ ta gangan ni gọ́ọ̀fàdà torí tó yẹ kó káwọn yẹn lára lórí ọ̀rọ̀ Bobrisky ń sìn àti very dark man àti bàbá Fẹ́mi Fálànà ni wípé ó kì í jẹ́ àkọ́kọ́ wọ́ọ́dì òyìn ṣé lóòótọ́ ni ṣé ẹ wá rí lórí ọ̀rọ̀ láìbẹ́ẹ̀lì nǹkan nǹkan tí bàbá ń sọ yìí bẹ́ẹ̀yìn ó bá gbé ìròyìn even nǹkan wá dìtẹ́ẹ̀tì ẹ̀ pé voice recorded gangan ni tèmi tó sì tí gbogbo ọmọ nàìjíríà tó sì yé wa wípé eléyìí kò jọ tó jọ kò eléyìí kò dún bí ai tán bá ti wá mọ̀ pé èèyàn kan ló sọ tẹ́ni yẹn bá wá parọ́ ńkọ́ òkè tí Bobrisky bá wá jáde tó lóun parọ́ ńkọ́ torí ẹ̀ bẹ́yàn bá mọ̀ pín ìròyìn tàbí tó fẹ́ ṣe investigation ó nídìí láti fi síbì kan ibi tí federal pan ti fẹ́ mẹ́rin yẹn ó fẹ́ fì bí ẹni wípé òun gba gbogbo ohun tí Bobrisky sọ ó fẹ́ fì síbẹ̀ tó bá wọ gbogbo òògùn tó bá ṣe gbogbo ìwádìí ní ìsìn tán bá ríbi tí bàbá Fẹ́mi Fálànà ti gbowó lọ́wọ́ Bobrisky tí wọ́n sì ti ń pín kiri tó pé ó ti ẹ̀ parọ́ ìwọ wá pín O tún wá pin dáadáa ó pin bí ẹni wípé ó ti gbàgbọ́ pé èèyàn yẹn ṣe ẹ̀sùn ni o ẹ bá bílíìfù mi ẹ rè ìwádìí ẹ ẹ̀sùn ni gbogbo ohun téèyàn bá ń pín ìròyìn táwa gan ń gbé yìí torí ẹ̀ la ṣe máa ń sọ allegedly gbogbo ohun tó bá máa ṣe allege wá fi allegedly sí ẹ̀sùn ni o ìtumọ̀ allegedly nù. No ẹ̀sùn wọ́n fẹ̀sùn kàn wọ́n fẹ́ ká ló ti jáde pé ah Bobrisky fẹ̀sùn kan yín o ó sọ báyìí o tí kò wá fẹnu sí bí ẹni wípé ah, ah mo wà disappointed ó sọ gbogbo kìíní yẹn náà ah mo wà disappointed o mo respect yín gan tẹ́lẹ̀ o ò nídìí gbogbo yẹn o ò nídìí ẹ òun respect te èèyàn wo ló tó rẹ ló ṣe respect nàìjíríà àfààyà àfààyà ó dá o ẹrọ̀jà pẹ́jù lórí ìròyìn ilé ẹja bọ́dì sínú ìròyìn míì ìròyìn tá a mọ̀ mẹ́nubà ní ìsìn ó ní tí ìròyìn fùbárà àti wíkẹ́ o fùbárà ti bẹ̀rẹ̀ ẹjọ́ ó ti bẹ̀rẹ̀ fùbárà ti bẹ̀rẹ̀ probing wọ́n ní ó probe wíkẹ́ òun náà sì ti bẹ̀rẹ̀ probing báyìí wípé ah. nǹkan lè ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ tó ti wá ìpínlẹ̀ tó produce rẹ gẹ́gẹ́ bí minister ìpínlẹ̀ tó ti jẹ́ tó ti jẹ́ former governor ìwọ ló kó ń bẹ́ẹ̀ tó ń fi gbà á wọ́n pa àwọn èèyàn àwọn èèyàn kú ó gbọ́ nígbà táwọn ọlọ́pàá sọ pé àwọn ò ní wá ṣiṣẹ́ ààbò nínú ìdìbò ó sọ nǹkan kan gẹ́gẹ́ bí mínísítà gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ ẹ tí ìsọmọ ìpínlẹ̀ lásán ó tún lágbára ó tún súnmọ́ ààrẹ ó gbé ìgbésẹ̀ kó sọ fún ẹ̀yin ọlọ́pàá báwo lẹ́yìn ṣe báyìí kí ló tẹ́ máa sọ pé kínní ó sọ nǹkan kan ó wá jẹ́ ó ṣẹlẹ̀ tán ó wá jẹ́ káwọn dìbò tán àwọn kan tún wá ń da lérú wọ́n ń da ọ̀nà rú wọ́n ń dólé wọ́n ń pa àwọn èèyàn ó tún wá bọ́ ta ó wá nà ká àbùkù sí gómìnà pé a probe wọ náà wọ́n ti bẹ̀rẹ̀ probe yẹn báyìí o ẹjẹ́ á gbọ́ lẹ́nu kan lára àwọn ọmọ wọn ń bẹ̀ nítorí oúnjẹ bẹ́ẹ̀ ni wípé eh, wọ́n ti fi tẹ́tẹ́tẹ́ dì í ìyẹn Mr. Minister of Federal Capital. Uh, the only thing I will advise him is that there's no way he will escape the involvement of his supporters, which I'm beginning to believe from his TV comments that he was fully aware and might have also been part of it. So that's why I commend the state government for setting up a judicial panel of inquiry. It doesn't matter who you are, the panel must sit. And if indeed he was involved in this treasonable act, this act of treason to destroy another arm of government and burn it to the ground, then he should be charged. He should be prosecuted. And he should be declared wanted. If he enters Rivers, any citizen, any group of people have right to confront him and arrest him, going by the provisions of the criminal justice law we cannot continue to. What are we pampering? No, what are we pampering? What was all this cry about? A whole state, a whole government will be your own because you came from where? Because you made what contribution in the area of economy, industry, investment, education? What is it? They have done fantastic. That the government should be surrendered to you. Is it a military rule? Because some people can't resist, you know, uh, material things, and people are some people are keeping quiet. So I want to thank the state government for setting up judicial uh, panel of inquiry, get to the work, get this sorted out, and all those that are involved. The office of the attorney general should prosecute them, burning down the whole government to prove what the point they are trying to prove. As who? That's the fact they even think that they can burn down an arm of government and nothing will happen. It's one that makes people go crazy. And everybody will keep blaming the president because they are carrying out these things, believing, and uh, pretending, or parading as supporters of the president, and that's why nothing will happen to them. So if they burn a government at the local, level, they will burn state, they will burn federal, and democracy will be burned down. Tomorrow, people will be looking for who will support to resist. Nobody will resist that because <laughs> the consequences. And I keep warning about this. Let's avert it. One man's ambition, trying to hide as a supporter of president, to pursue an ambition that is that is the height of political greed, to do the unthinkable, and why out of office have a, a third Then the judiciary will be brought down, security justice will be brought down, every arm of government will be brought down. As who? us as who? Is he his role or his father's role in what Azikiwa, Wolo, Watafa, Belowa, did? Where is his role? Where is his business that is giving him money now? Let's say he has created employment or industry. About this time last year, a similar thing happened. And because we believed that we are one family, that whatever differences we have definitely will be resolved internally. But it has become very clear that rather than get close to the path of peace, that this state is gradually turning to, would I say, a kingdom where law and order are no longer the order of the day. wọ́n kí wa káàbọ̀ sínú ìpàdé ọlọ́mọlé o nínú abala ti comment section eléyìí tí ń kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ó ní at gamer twenty two best láti nàìjíríà ní o wọ́n fowó ránṣẹ́ sí a wọ́n ra stika wọ́n ra four hundred naira stika fún wa ah, ṣé ẹ rí i pé àdúrà wa ti gbà lórí àwọn ọmọ nàìjíríà báyìí ó àti sọ pé wọn ò ní mọ̀ kánjú mọ́ láti nàìjíríà náà ti wá ra stika fún wa adúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé o ah, nǹkan oníǹkan àyà dúpẹ́dúpẹ́ ọ̀gá rẹ̀ náà sì dúpẹ́ àmọ́ rí yín báwo iná ò ní tanwó yín o àbùdíntolókun àbùdíntolọ́sà o wà nínà kan kẹ̀tó rí mi bẹ́ẹ̀ bó ṣe tẹ́ ń kọ̀bọ̀lẹ́ fún wa àmọ́ lóore kò sí tán fún yàn ní nǹkan oníkan tí kì jọ àwa lójú ń bí yìí o ẹ ṣeun ṣeun o ẹ̀yin náà rí nǹkan gbà lọ́wọ́ ọlọ́run at orísọ oríọlá ẹ orísọ oríọlá wọ́n ní ọ̀gbẹ́ni Bobby tí kò bá sí Kogi state nínú àwọn state yẹn máa fi ọlọ́pàá mú àyà àti ọ̀gá rẹ̀ àfi kẹ́ ẹ̀yà tètè bẹ̀mí <laughs> kí n tún máa gbé yín lọ ilé ẹjọ́ nítorí ẹ fẹ́ tú àṣírí Oríọlá Orísí láti Amẹ́ríkà ẹ fẹ́ tú àṣírí Nàìjíríà òkè wọ́n fi flag sí Oríọlá Orísí láti Amẹ́ríkà àṣírí yín ò ní tú àṣírí wa ò ní tú ẹ wà á mọ ti Nàìjíríà o ẹ ń tẹ́ láfẹ́ tú àṣírí rẹ̀ yìí o ṣùgbọ́n ń tèmi àti yín àti gbogbo àwọn olólùfẹ́ wa àṣírí wa ò ní tú láṣẹ Ọlọ́run Èdùmàrè ẹ Kogi ti wà ń bẹ̀ Kogi ti wà nù Kogi gan ló ṣokùnfà ilé ẹjọ́ <laughs> bẹ́ẹ̀ náà ni àtúráfíà àtẹ̀yẹ́wò àwọn ìyàwó dáadáa wọ́n ní it's all lies bribery is their works many people including foreigners visiting Nigeria know them for bribery they have no right to charge any customers paying their full ticket ẹ ṣeun ìyá wa o ìyà tó kọ sẹ́yìn nù ẹ á rí ìyà tó kọ sẹ́lòmíì níbi tán ti sọ wípé ẹ ó lẹ́tọ̀ọ́ mọ́mọ́ gba owó <laughs> at Debbie Dare wọ́n ní ọ̀gbẹ́ni Bobby ẹkú iṣẹ́ takuntakun ọ̀rọ̀ Nàìjíríà ti di nǹkan mìíràn o ṣé amòfin náà ló ṣe ìdájọ́ pé àwọn amòfin kọ́ àwọn asòfin àwọn amòfin onídàájọ́ ni wọ́n ṣe ìdájọ́ pé EFCC kò gbọ́dọ̀ ṣe iṣẹ́ ní stéètì mẹ́wàá Yorùbá nation o jáde kúrò nínú orílẹ̀-èdè tí a ń pè ní Nàìjíríà kíákíá o Yorùbá nation no going back ẹ̀sìn ìyá wa Debbie Dare ẹ̀kọ́ bí tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ síbi àti ní kẹ́ ẹ mọ́ bá wa kọ́ bẹ́ẹ̀ jọ next time ẹ bá wa kọ ibi tí sátáláìtì wa dé lọ́dọ̀ yẹn a fẹ́ mọ ibi tá a spread ibi tá a spread dé tá a ràn mí ní èèbò sọ <laughs> ẹ ṣeun ṣe ìyá wa o ṣùgbọ́n nínú ìròyìn tòní ẹ ti rí i pé Kogi wà ń bẹ̀ wọ́n sì ju mẹ́wàá lọ báyìí stéètì tí wọ́n fẹ́ lé EFCC dànù ju mẹ́wàá lọ báyìí àti yàwá modina solomon yà ìwà wọn wọn ń kọ mẹ́sẹ́ẹ̀jì mẹ́sẹ́ẹ̀jì wọn báyìí yóò mọ̀ tẹ̀lé yóò mọ̀ tó tẹ̀léra ni wọ́n ní corner to corner now is community to community ẹ̀rín ń pa mí <laughs> àwa àwa àkó n ò mọ̀ tó mọ̀ yóò jàre mẹ́sẹ́ẹ̀jì yín mo recognize yín yàwá modina solomon yóò dáa fún yín Fatai Tijani orúkọ ìfẹ́ jọ ti àwọn eh, àwọn ti faransé lọ́hùn mo sì kọ́ wọ́n ní àwọn bàbá wa máa ń sọ pé ẹni tí ó jẹ ẹni tó jogún ò dàbí ẹni tí ogún gbé ibà Yorùbá nìsan no going back ájú á ṣe àmì o mi mọ̀ ṣe ibà Yorùbá nìsan ibà àkéde ibà àkéde ni o ah ibà yorùbá nìsan bò ibà ìkéde akéde akéde àṣà akéde ìròyìn akéde àṣà èmi gangan ni akéde ibà akéde ó ẹ̀yin náà lẹ́fí mi joyè. àti ya wa sọlá odò mọ́sù ẹ wọ́n ní ẹ̀ka lẹ́wọ̀n ẹ̀bẹ́ ní bọ́bí àti àyà ẹ̀kú pàdé ọlọ́mọlú talẹ́ yìí o ẹ̀kú sẹ́ àwa ń gbátùn yín lọ́jọ́kọ́jọ́ wọn ti ń lo láńgbèjì àyà gbátùn gbogbo àná làjọ ní èmi náà ń gbátùn yín <laughs> ẹ̀yà àjọ mọ́ ọkọ́ mọ́ lùbọ̀ ká mọ́ lo láńgbèjì yẹn mọ́ra wọn gbátùn ah, èmi gan gbátùn yín ẹ máa ń kí ọ̀tún bá dáadáa o kí n máa gbọ́n bì. àtúrísíkà hmm. àtàdìgún wọn ní ọkùnrin yìí bàbá tí ń sọ̀rọ̀ nípa ìyàwó rẹ̀ yìí kò sọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ìyàwó rẹ̀ fi gba gbogbo nǹkan lọ́wọ́ rẹ̀ o ah, bí ò bá sọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó mọ̀ sọ parí ṣé ó lẹ́tọ̀ọ́ kíyàwó gba gbogbo nǹkan náà ni bí kò bá sì nídìí obìnrin ìjẹ́kúmólú hmm, ọlọ́run ọba rínú róde ó dìgbà tá a bá gbọ́ látẹnu ìyàwó rẹ̀ náà watching and sharing every night from United Kingdom ìbálẹ̀ téńté much love èmi náà love you very much ẹ ṣeun ṣe bá ń kí gbogbo àwọn ti UK o kí n mọ̀ gbọ́ báyìí kó mọ̀ dún létí mi at christina ogundiya wọ́n ní àmì ìbálẹ̀ téńté yorùbá nation no going back adúpẹ́ ẹkú iṣẹ́ gan ni o ọlọ́run á túbọ̀ máa fún yín ní okun àti agbára o love you too good job all the time god bless you amen ọlọ́run ló darapọ̀ mọ́ wa ń bì kì í ṣàwa náà ẹ rí wípé lónìí ó ṣe díẹ̀ gbogbo àwọn kọ́mẹ̀ntì àwọn èèyàn mi mi tí ẹ̀ tí ì dáhùn mi tí ì love mi tí ì like wọ́n mọ̀ wò pé ibà ìsì ìsì báyìí ẹ wò mo rí ibì kan ni ó yá mi náà ni mo lè sọ kí n mọ̀ lò pẹ́ mi ẹ má bínú gbogbo ẹ̀yin tí mi ò tí ì dá kọ́mẹ́ǹtì yín lóhùn o bá a bá ti ń ṣèròyìn lónìí bẹ́ẹ̀ bá ti ń wò èmi ò mọ̀ wọnú kọ́mẹ́ǹtì lọ n ó rè mọ́ ọ. tó bá yẹ kí n ṣe ń bẹ̀ ẹ má bínú sí mi at jabex wọ́n ní ẹkú iṣẹ́ ọpọlọ ọ̀gbẹ́ni Bobby ń ṣe ló dàbí ẹni pé kí ìròyìn náà mọ̀ tán mọ́ àá nítòótọ́ mo ti pín fún gbogbo àwọn èèyàn mi kárí as usual god bless you see you tomorrow by god sì <laughs> pàdé ọlọ́mọ Louis, yìí ti wá di nǹkan máa lọ ó ti ràn tó mímì gan-an lọ <laughs> ẹ wò fẹ́ yóò sì dáa fún gbogbo yín ọlọ́run tọkàntọkàn ni mo lè mọ jẹ́ wòlíì o ṣùgbọ́n tọkàntọkàn ni mo fi ṣàdúrà fún yín gbogbo yín pátápátá yóò dáa fún yín. At Prince Gabriel, wọ́n ní banning in FCC is a good sign that Nigeria is serious in fighting corruption. <laughs> Wọ́n ju òkú ọ̀rọ̀ sí ẹ̀. Wọ́n ní I hope thief Yaya Bello and Emil Fiole state are not included. I truly sorry for the country. Ó mà ṣe o, ó ṣe fún wọn, òṣùpá ọmọ Nàìjíríà tó wà nù Nàìjíríà wọ́n rí pò ṣe o. at mama ìyá wọn ní mọ̀jàmọ̀sá ni àmọ́ akíkanjú lógun it means if you are brave and you are bold and powerful in as much you have all these gifts you should also use wisdom lo ọpọlọ rẹ ẹ ní jẹ bẹ́ẹ̀ at Fọlákẹ́ without angels wọ́n ní ọ̀gbẹ́ni Bobby mo kí yín kú ìpamọ́ ìpalẹ̀mọ́ bẹ́ẹ̀dẹ̀ bàbá pẹ̀lú rally ní orúkọ Jésù a máa péjú sí àmì o ẹ jọ̀wọ́ mi ò gbọ́ nínú news yín ní àná. bí ẹ bá mọ ojú ọ̀kan lọ́mọ ta ní jẹ́ bẹ́ẹ̀ <laughs> orúkọ àti ẹ̀fẹ́ mọ̀mọ́ àfẹ́ àmọ̀mọ́ àmọ̀mọ́ snob wọn ni. ní Amẹ́ríkà ẹ kìlọ̀ fún kí ó má bàa jẹ yán rẹ̀ ní sùn o kí ó má sọ pé òun kò fẹ́ kí Yorùbá Nation dúró láéláé ṣé òun ni Ọlọ́run ni Ọlọ́run ti fi ojú ọ̀tá Yorùbá Nation hàn Yorùbá Nation no going back. ẹ lè fẹ́ fọ́ọ̀sì mi sọ̀rọ̀ àwọn ìròyìn kan wà tí mo mọ̀ mọ̀ mọ̀ snob mi ẹja snob ẹ kò jẹ kò tó nǹkan kan Ọlọ́run ọba ẹja snob ẹ hmm. ẹ mọ̀ bínú ìyá wa òun ò dọ̀rọ̀ yín nù. ọ̀pọ̀lọ ló kàn ní bá a bá débi ìrùkà fò ìrù ọ̀pọ̀lọ lélẹ́yìí kí kó mọ̀ sẹ́gìrì sí ala ẹjẹ́ àfò yá mi <laughs> ṣé àgbà láàyè kí n jọ̀ǹbù ẹ̀ ó dà ẹ sí <laughs> àtìyẹmí adélèké wọn ní ẹkú iṣẹ́ náà o Mr Bobby a máa ju yín ṣe o ó dàárọ̀ o ọ̀kọ̀ọ̀kan láàjì ká sùn rí a oníròyìn kan yín mọ́ sọ bẹ́ẹ̀ lọ́sùn state nígbà náà well in US aago méje kù ìṣẹ́jú méjìlá àwa ò tí ì lè sùn báyìí a máa tún ní ìpàdé ayọ̀ lọ́la lágbára ọlọ́run ẹ ṣé ọ̀la náà ti wá dò ní báyìí máa lọ́wọ́ bí ó sì máa sínú bí ó sì máa rínu at michael ọlátúndé wọn ní ọ̀gbẹ́ni bobby ẹ ò dárúkọ ọ̀dọ̀ mi ò gambia nínú ibi tí àwọn followers yín pọ̀ sí ẹ ṣé ẹ̀yin gambia wa ah, ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé àwọn ah, ẹ lówó lọ́wọ́ ń gambia yẹn o gbogbo ọmọ nàìjíríà tó wà ń bẹ̀ lò. ẹ wo kọ́lọ̀ ń ṣàánú wa ni o ẹ europe ó dìgbà tó bá dé europe kó tó lówó lọ́wọ́ ó dìgbà tó bá dé amẹ́ríkà tó bá dé canada tó bá dé uk ah irọ́ ni o ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ ò mọ nǹkan kan ibi orí bá dá àyàn sí ni ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà tó wà ní Gambia yẹn wọ́n ní burúkú owó lọ́wọ́ ju ẹlòmíì tó wà ní UK àbí US lọ ẹ wo kọ́lọ́n ṣàjàrí tiwa ṣe kó darí wa síbi tí ara ó ti tù wá ara ó sì tú gbogbo wa gbẹ̀dẹ̀ torí gbẹ̀dẹ̀ ní í rọ kókò lágbàlá. At Abiodun ẹ àgbo ṣáṣá wọn fẹ́ àgbo ṣáṣá múra ògbẹ́rí around eleven years ago they did that to me but I shouted and asked why should I pay they got scared and say let her go it has best happening since the time of Jonathan those working at the airport are all ọ̀daràn náà ń pe yorùbá they just exhort people that it is ẹ ti rí inú news lónìí kèyàmù tí ló ń gbìyànjú lóun ti ra one thousand camera oríṣiríṣi kámọ ohun tí ó ṣẹlẹ̀ torí bá a bá ń lọ tá à ń bọ̀ náà inú nàìjíríà là ń dé sí à yorùbá nìsan lóòótọ́ ṣùgbọ́n inú nàìjíríà ni yorùbá nìsan sì wà o bí ó ṣe dáa ní ká wá o ẹ mọ́jà àbàjẹ́ o àwọn ò kí nàìjíríà bàjẹ́ o wọ́n bá gbàdúrà rẹ̀ fún yorùbá nìsan làdúrà yín ó wà dàlé wọn lórí lọ́nà méje ṣùgbọ́n Yorùbá Nation yóò dúró wọn ò rògùn ẹ̀ at dj ọláwà wọn ní ọ̀gbẹ́ni bb uh, please where is dr aliu kindly help me find out ẹ ṣe o ibà wádìí ẹ wo ẹjọ́ ìbí náà mo yan ọmọ tí ń jẹ́ dr aliu o wọn ò mọ ẹ fún wa ní glimpse ẹ fún wa ní ìtọ́nà ta ni ń jẹ́ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ẹ fún wa ní ìtọ́nà kálíbà yín wádìí ẹ̀ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá sì mọ̀ wọ́n ẹ jọ̀ọ́ ẹ bá ń fi dáhùn ránṣẹ́. at YTV orin ni wọ́n fi sẹ́nu bó tó wọ́n ní ẹ̀rùn mi ra kó bá mi ẹ̀rùn mi ra kó bá mi ẹjọ́ ẹlẹ́jọ́ máa rò wọ́n á ní kan la mú mi wá ìgbà ọ̀rọ̀ mọ́ bẹ́yìn yọ wọ́n á ní kí mi wá tó tẹnu mi ẹnu mi ra kó bá mi àtàkọrin ah, yẹn náà mo ti gbàgbé o ṣèṣe. Ah, mo ti gbàgbé ẹni tó kọ wọ́n ní some folks in Nigeria need to learn from the present allegations surfacing on social media about elder statesman Falana VDM VDA lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n mo mọ̀ pé eh, eh, eh, typo ni Bobrisky Burna Boy gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ o àwọn kan sì ń gbé sáwọn tí ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ lọ́yìn lẹ́nu ṣé irú èmi nìsín kí n wá mọ̀ bọ́ síwájú yín níwájú bíi over eleven twelve thousand people ti máa ń wò wá lálálẹ́ kí n wá bọ́ wájú yín kí n wá máa sọ tí ojú mi ò tó torí pé mo fẹ́ gbé news kí n máa parọ́ kó possible torí mo mòfin mo mọ̀ mo dẹ̀ mọ̀ wípé tán bá parọ́ mọ́ èèyàn kan tàbí téèyàn bá ṣe ìwádìí kan tán kó tó mọ arrive at a point lórí ọ̀rọ̀ tó so mọ́ èèyàn yẹn mo máa ń fira mi sínú ṣùù ẹni yẹn kí n tó gbéròyìn ẹ̀rí torí ẹ̀ náà ṣe pé wọ́n ti sọ mí di ibà receipt nínú live show wa wọ́n á ní ẹ̀ máa máa sọ fún wọn pé ẹ̀já receipt fún wa àfẹ́ invoice receipt la fẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé àfẹ́ ẹ̀rí ẹ ṣe ìyá wa ó bá sì jẹ́ bàbá wa náà ni tíìmì ọkùnrin náà jẹ́ ẹ ṣe ẹgbẹ́ wa débẹ̀ gan-an ni. ó dá ilé tí ó máa tẹ̀lé at Esther Sosanya wọ́n ní we want Yorùbá nation no going back this why I can't come to Nigeria anymore this is why I always ask my children not to go to Nigeria because they have their people that will stand for them. Hmm. ó dá ẹ ṣe ìyá wa Sosanya o ẹ ṣeun gan-an àwọn rí yín bá àtìmọ́nísọ́lá eh, rahman wọ́n ní àyà mo ti sùn lọ lánàá kó o tó dé eh, mọ́dà àyà lóhùn gbogbo òfin nàìjíríà ìnilára ló jẹ́ fún tálíkà tó bá jẹ́ sẹ́nitọ̀ ní ẹ̀ka àbọ̀sà ni wèrè wọn máa ń sọ ọlọ́run máa ṣèdájọ́ gbogbo yín wọ́n wáá fi lọ́ọ̀fù sí eh, èmi mo ní lọ́ọ̀fù kì í sáwọn o àbí ṣé mo ní àbá àyálẹ̀ fún <laughs> at Ahmed one, Mr. Bobby point of correction because we don't need to be much biased when it comes to Nigeria issue because it's not even fine. It's normal authority charges and this type of charges occur in some other country and people pay direct without any stress at point. Kò sówó tẹ́ máa san lóyìnbó tẹ́ ní mọ̀ pé máa sanwó yẹn kẹ́ tó san. But kẹ́ ẹ lè mọ̀ wípé mi ò wà biased torí ẹ ti fẹ̀sùn kàn mí ń Mo fẹ́ put it fún yín pé mi ò wà biased torí ẹ̀ mo ṣe lo kíní yìí mo ṣe lo kọ́mẹ̀ntì yín torí ká ní mo fẹ́ wà báyàsì ni mi ò ní lò máa kàn gbójú kò ń bẹ̀ ni ṣùgbọ́n àwa wà báyàsì ń bí ẹ mọ̀ lórí allocation yẹn fún wa mọ́ o agbé ìròyìn ni o so ti yẹn máa ìròyìn la gbé atótónu la ṣe bó ti jẹ́ wípé on the side of ẹni tó jẹ́ passenger la wà wọ́n ní customer is always right gbójú wa náà lọ <laughs> ṣùgbọ́n nílò òyìnbó tẹ́yìn mẹ́nu báyìí kò sí mi ò mọ̀ lóyìnbó tẹ́yìn wà ń bẹ́ o kò sí ibi tẹ́ ẹ ti máa san owó charges kan tẹ́ ẹ ní mọ̀ nípa ẹ̀kẹ́ tó san wọn sì ní lo boarding ẹ̀yin ò gbọ́n tí ọ̀gbẹ́ni yẹn sọ ni ó ní àwọn fẹ́ ṣe nǹkan kan ibi tó yẹ kán gbà kán gbẹ́rù gbà kọ́ ni wọ́n gbẹ́rù gbà àwọn wá ní kán gbé gbà bòmíì ṣùgbọ́n àwọn máa gbọ́ owó ẹ̀ lọ́wọ́ wọn nítorí ẹ lọ gbọ́n tí ọ̀gá wọn kan tó ṣàlàyé ẹ mọ̀ wípé wọ́n fẹ́ shift boarding sórí àwọn passengers ni ẹjẹ́ ọmọ tẹ̀lé báyìí at Tina Packers wọ́n ní thanks a million for the news update ẹ ṣe ìyá wa ojoojúmọ́ ni mo máa ń rí mẹ́sẹ̀gì yín wọ́n máa ń kí wa gan ni pé a kú iṣẹ́ ribiribi àjọ ń ṣe ni o èèyàn kan ìjáwàdé at Nelson Adébáyọ̀ wọ́n ní ọ̀gbẹ́ni wọ́n bí ẹ̀kọ́ atótónu àwọn àgbádùn yín láti Madrid o ó dàárọ̀ o Yorùbá nation no going back Spain ni Madrid wà ẹjọ́ ẹ mọ̀ bá wa kọ́ bí tẹ́ bá ti ń wò wá ibà ṣe Nàìjíríà ẹ̀kọ́ síbẹ̀ ibà ṣe Gambia ẹ wò níbí yìí mo fẹ́ kẹ́ ẹ ní free of mind o àwa ò kì í ṣe èèyàn kan tí nítorí pé ó ń sọ̀rọ̀ láti nàìjíríà àbí torí ó ń sọ̀rọ̀ láti gabon ẹ pé torí pé kò sí ìlú òyìnbó àwa ní fún ní irọ́ o àwa ò sí èèyàn yẹn bí kò síbi téèyàn ti lè soríire o àwọn èèyàn wa wà ní Libya wọ́n soríire àwọn èèyàn wa wà ní Saudi àwọn èèyàn wa wà ní UAE wọ́n ṣe oríire gan-an ju ẹlòmíì tí mo mọ̀ ní Europe àbí Amẹ́ríkà lọ ẹ jọ gbogbo bí tẹ́ bá ti ń wò wá fẹ́ mọ́ ọmọ bí tí nẹ́tíwọ̀kì ayá dé ẹ ṣeun ṣeun yóò dáa fún yín ẹ n ò ní wá yín tì o gbogbo ẹnìwé àìbáà sí láfíríkà ẹ wo tàwọn Gambian tí mò ń sọ yẹn àwọn èèyàn wa tó wà ní Gambia àwọn tí kú tọnu náà olówó pọ̀ ń bẹ̀ ẹ gbàgbé o mo mọ èèyàn kan kú tọnu ó lè ra èèyàn ó lè ra ilé mẹ́fà lẹ́ẹ̀kan tó bá wọ tó bá wọ Europe tẹ́lómi sì ń sáré ilé tí ò tí ì bá àfi yọ ọyàn kankan o ṣùgbọ́n ẹ jọ ẹ mọ̀ mọ̀ fojú pé torí pé kò sí rope ẹ mọ̀ mọ̀ fojú yẹn àìmọye àwọn tó wà nàìjíríà tó tó tó nísan lọ́rùn jùlọ àwa yìí lọ. ó dá ilé tí ó mọ tẹ̀lé àti ìyá wa Dorcas Jallow láti Netherlands mọ ibi táwọn wà. <laughs> ọ̀bẹ́ni Bobby thanks so much o àdúpẹ́ sá fún ìròyìn àṣálẹ́ yìí good night early morning ti dé o ká sùn láyọ̀ ká láyọ̀ regards to the family ẹ wo gbogbo àwọn sacrifice tí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń sacrifice torí àyà ṣé mímọ̀ ṣe tèmi wá ni ṣé mímọ̀ ṣe àyà ni bí ìbá sọ lọ́hùn ọlọ́run ni o a sì ní tẹ́ lọ́wọ́ ara wa. At Gabriel YM, morning your creativity is extraordinary and your content is very rich, sir. Please don't be distracted by any form of accusation. Kindly continue to concentrate on the steady dissemination of information with professional touch and fantastic Yoruba humor and pleasant disposition ẹ ṣe ẹ gbé mi wọnú mo fẹ́ ṣe bí bá a ṣe máa ń kàròyìn ìbò ńgbà náà ni mo fẹ́ ṣe ṣùgbọ́n ó ń kàn lẹ́nu kọ́ ikọ́ díẹ̀ díẹ̀ n ò gbé ìbò mọ́ tààràtààrà ìta ló ti gbé ìbò lẹ́nu mi àti Yorùbá yìí náà ó dùn mọ́ mi mọ̀ràn ìmọ̀ràn yóò dáa fún yín bàbá wa Gabriel ẹ àní wàrà wa ti láṣẹ ọlọ́run Èdùmàrè. àti Babátúndé Ọláìfáwọ́nì Ọ̀gbẹ́ni Bobby ibà pamílẹ́rìn ayọ̀ ẹkún àti òsè kò ní jẹ́ tiyín láyé àmín àtẹ̀yìn náà àti gbogbo olólùfẹ́ wa mi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ orílẹ̀-èdè Nàìjíríà ti lànà <laughs> mi ò dẹ̀ lérò wípé ó ní àtúnṣe mọ́ èmi náà lérò bẹ́ẹ̀ àwọn olóṣèlú wa ò ní ìbẹ̀rù ọlọ́run mọ́ ṣùgbọ́n wọ́n máa ń fi ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí bojú ni o hmm. ẹni ibi ló pọ̀ jù nínú wọn yorùbá nation ni solution ah ẹ ṣe yorùbá nation ni solution yorùbá nation ni solution ẹ wo rhymes yẹn at nelson adébáyọ̀ wọ́n ní ọ̀gbẹ́ni bobby president ṣá èmi náà rí yín wọ́n kọ lọ́ọ̀fù rẹpẹtẹ yóò fẹ́ tó twelve ó dàárọ̀ yorùbá nation náà náà èmi náà fi lọ́ọ̀fù dá padà ẹ kò kúnjú òṣùwọ̀n tó ṣùgbọ́n mo lọ́ọ̀fù yín ní ọkàn mi torí lọ́ọ̀fù tẹ̀yìn tẹ̀ bí ó pọ̀ ju lọ́ọ̀fù tí mo tẹ̀ padà sí ẹ mọ́ bínú ṣùgbọ́n lọ́kàn mi o ó hundred lọ. ó dá ilé ìlàwọ̀ àfi bọ́ọ̀dì sọ́dọ̀ ọ̀gá mi ọ̀gbẹ́ni Bobby aniri jù báyìí lọ́nà abala comment section fún tòní ẹ̀já rè gbọ́ àkójọpọ̀ ròyìn ẹ mọ̀ bá ń ká lọ báyẹ̀ bá yọ ẹ bá pín kó kalẹ̀ kó kakò kò ní bàjẹ́ fún yín ìròyìn tí wọ́n tẹ̀lé báyìí ó ní ọ̀rọ̀ tí anthem o wọ́n ní nàìjíríà ní kẹ́ máa lò láti fi gbàdúrà báyìí ó ní gbogbo ilé ìjọsìn gbogbo ibi <laughs> orin orílẹ̀ ìyẹn anthem nàìjíríà ti di àdúrà fún gbogbo ọmọ nàìjíríà báyìí nínú ìpàdé federal executive council ni wọ́n ti fọ̀rọ̀ ìlédè o wọn rí nǹkan míì sọ tó ní láárí wọ́n ní nínú ìpàdé federal executive council ó ní ọ̀rọ̀ yìí ti jáde o wọ́n ní àwọn ó mú ní dandan kí àwọn ọmọ nàìjíríà máa kọ́ ẹ̀kọ́ ọlọ́mọlú ìyẹn citizenship study ìgbà yìí láàárọ̀ wọ́n ló sì gbọ́dọ̀ bẹ̀rẹ̀ nílé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti èyí tó pọ́wọ́lé wọ́n ní eh, gẹ́lẹ́ òsì ní òsì mẹ́ẹ̀ wọ́n ló bẹ̀rẹ̀ wọ́n ló bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní primary school títí dé secondary school wọ́n wá ní stanza three nínú anthem làwọn buwọ́lù fún ẹ̀yin ọmọ nàìjíríà láti máa fi bá ọlọ́run yín sọ̀rọ̀ o ó ti di àdúrà báyìí fún gbogbo òdílé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn ìṣẹ̀ṣe ẹ gbọ́dọ̀ máa fi kún ṣíṣe àdúrà yín lóòrèk lóòrèkóòrè pàápàá jùlọ níbi àṣeyẹ tẹ́ ẹ bá ń ṣe gbogbo ẹ fẹ́ ṣe ìnáwó ọmọ ẹ fẹ́ yẹ ìyókù padà gbogbo ilé gbogbo ẹ fẹ́ ṣèkó mọ́ gbogbo ẹ fẹ́ ṣe márèjì wọ́n ní ẹ gbọ́dọ̀ mọ kà á <laughs> ó mọ̀ ga o láìpẹ́ ìkọ́ni ilé ìgbìmọ̀ asòfin kékeré àwọn àbáàsì tó sọ wípé ẹni tí ò bá ti mọ̀ ká àwọn ò fòfin mu àwọn ò fi sẹ́wọ̀n ebi kíákíá táwọn èèyàn pariwo léèyàn lórí àwọn ọmọ nàìjíríà ń wòran báyìí yóò fẹ́ kì léléyìí eléyìí ò ní ìdí kó délé ìgbìmọ̀ asòfin tó buwọ́ o ó <laughs> ga o ẹ mọ̀ gbàdúrà lọ wọ́n fẹ́ sọ nàìjíríà nàìjíríà ló kú gbàdúrà jù tẹ́lẹ̀ nàìjíríà kú wà lára àwọn orílẹ̀-èdè tó gbàdúrà jù tẹ́lẹ̀ ó wà lára wọn ṣùgbọ́n lẹ́yìn wọn tó ti fi àdúrà kún àdúrà yín o ọjọ́ tí ó bá wá gbà àmọ́ wo. wọ́n ní wọ́n tún buwọ́ lu stanza one nínú national anthem pé wọ́n bẹ̀rẹ̀ máa kà ní gbogbo ìpàdé ìjọba kò kan èèyàn ọmọ nàìjíríà mọ́ nísìnyí. àwọn stanza mẹ́ta yòókù tán wà fún independence day democracy day àti gbogbo ìfilọ́lẹ̀ national assembly children's day armed forces remembrance day àti workers day hmm, mi ò lérò pé ìṣèjọba yìí ó yé wọn mọ́ ó yé àwọn aráabí mọ́ mi ò lérò bẹ́ẹ̀ toró ń jọ bẹ́ẹ̀ kó ti dàrú mọ́ ọ lójú kí ni wọ́n fi national ti wọ́n fi national anthem ń ṣe prayer torí kíni lórí kíni wọ́n mọ ibi tó ti ń ka national anthem àwọn ọmọ kéékèèké mọ́ ń kà lórí assembly ó níbi tó ti ń kà àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù mọ́ ń kà kí wàá ló ṣe débi pé ó ti di national prayer fún kíni ṣé lè jọsìn ní nàìjíríà báyìí abájọ tó ṣe ń wo àwọn ẹlẹ́sìn yẹn ràn abájọ tó ṣe ń wò wọ́n ràn ó dáa o wọ́n ní ẹ mọ̀ rè fi gbàdúrà báyìí o ibi táyà wà mọ́ dúró sì gbà wọ́n ti sọ fún yín bóyá tẹ́ bá ti rí coat of tàbí tẹ́ bá ti rí flag nàìjíríà ẹ gbọ́dọ̀ dúró sánsán gbogbo bí tẹ́ bá ti rí tẹ́ ẹ sì ka national anthem ó dáa ẹ ọ́ ní ẹ mọ̀ kà lójú oorun níbi tán bá yín lọ yìí mi ò mọ tí national anthem fi dé ọ̀dọ̀ àwọn tí ebi ń pa tí yà ń jẹ tán rojútu ẹ̀ national anthem. ó ń jọ bí ẹni pé ìjọba nàìjíríà wọ́n fẹ́ sọ yín di dàbí mo ṣe dà ẹ rántí North Korea tó jẹ́ wípé kò séèyàn kankan tí ó lè ṣe nǹkan kan àfi tí ààrẹ páàrẹ bá ń kọjá lọ lásán gan gbogbo yóò nàró ẹ dìde ni gbogbo yóò nàró ẹ dìde ìbẹ̀lẹ̀ ń bọ̀ yìí wọ́n máa fi agídí mú yàn fún national anthem ó dá o ẹja sáré dé airport àwa àkọ́kọ́ gba ministry aviation lọ lọ́dọ̀ Festus Keyamo wọ́n ní báyìí báwọn ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní body camera ní àwọn tún fẹ́ gbéyẹ̀wò báyìí ó ní ohun ìmọ̀ ẹ̀rọ táwọn fẹ́ lò ní airport ah mo lè lè da ilé ìdùnmọ̀ yẹn at least ṣé àwọn pásẹ́njà náà fẹ́ kó fún kọ́mọ lò àbí àwọn èèyàn wọn ǹjẹ́ ìlérò wípé eléyìí lè jẹ́ kí corruption dínkù Nàìjíríà gbogbo ẹ wo fọ́nrán tá a rí ní ẹnu ìjẹta sànà tọ́nà fẹ́ gba five thousand lọ́wọ́ àwọn pásẹ́njà tó gbẹ́rù tó di wàhálà tó di ronto fúnra àwọn pásẹ́njà náà nà mú fóònù jáde tán rìkọ́ọ̀dù ẹ̀ ǹjẹ́ àwọn ǹjẹ́ àwọn tán fẹ́ kólé lọ́wọ́ ẹ̀ àwọn ọmọọṣẹ́ wọn náà fẹ́ kólé lọ́wọ́ ń bẹ̀ o àwọn ọmọọṣẹ́ fan ní airport sí àwọn èèyàn mọ̀ọ́mọ́ tan kámẹ́rà tó bá fẹ́ ṣe iṣẹ́ láàbì ṣé nàìjíríà gan-an wọ́n lè lo kámẹ́rà twenty four seven wọ́n bá tiẹ̀ wá tan kámẹ́rà lẹ̀ twenty four seven ibi tán ń rìkọ́ọ̀dù ẹ̀ sí everyday ni wọ́n fẹ́ mọ̀ lò bí ìgbà téèyàn ń ríran ni o bí ojú náà fẹ́ fi ṣe o bí ojú kẹta pé ẹ àfẹ́kẹ́ máa parọ́ mọ́ bọ́ ọmọ nàìjíríà bá fẹ̀sùn kàn yín ẹ gbọ́dọ̀ tàn lẹ̀ wọ́n ń ṣe ní UK wọ́n ń ṣe ní US wọ́n ń ṣe káàkiri Europe táwọn ọlọ́pàá ń lò ó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láti ríbi tán ti fẹ́ ṣiṣẹ́ bí tó jẹ́ wípé <laughs> wọ́n máa pa tàbí kan wá fọ́nrán yẹn tì lọ́rọ̀ kan wọ́n sá ní ẹ káwọn dánwò torí dánwò ló bí ya ọ̀kẹ́rẹ́ o mínísítà fún aviation láwọn ti ra kámẹ́rà tó tó ẹgbẹ̀rún kan bọ́dí kámẹ́rà pé òun làwọn fẹ́ mọ́ so mọ́ ara àwọn bọ́ìsì àwọn ní airport láti máa fi rìkọ́ọ̀dù gbogbo ìṣẹ̀lẹ̀ tàbí awuyewuye tó bá wáyé láàrin òṣìṣẹ́ fan àti passengers wọ́n ní kọ́rọ̀ lè tètè níyanjú pé àwọn ò ní ẹ̀rí ó náà dáa táwọn bá ti ní pa táwọn bá ti ní ní kò sí ná táwọn fi ṣáàjì ẹ̀ táwọn bá ti sọ wípé nẹ́tíwọ̀kì ò dáa torí kámẹ́rà ni ó mọ rìkọ́ọ̀dù ọ̀tọ̀ níbi tí ó mọ rìkọ́ọ̀dù sí ọ̀tọ̀ níbi tí ó mọ rìkọ́ọ̀dù sí ó lè jẹ́ iCloud ni ó mọ rìkọ́ọ̀dù sí bẹ́ẹ̀ tó wà ní di iCloud náà bá ti gbàbọ̀dé náà ní ní ilé ìta rìkọ́ọ̀dù lánàá yẹn sà ó blọ̀ àbá àti ẹ̀rí mọ́ how many days tó fẹ́ fi mọ́ store ẹ̀ bí pásẹ́njà kan bá padà lẹ́yìn oṣù kan bóyá ó ń wá báàgì ẹ̀ ṣé wọ́n lè wá fọ́nrán rẹ̀ jáde bí nǹkan bá ṣẹlẹ̀ irú eléyìí tó ṣẹlẹ̀ lánàá tẹ́nìkan mú five thousand wá àbí nǹkan nǹkan ṣé wọ́n máa lè rí kedere kedere ta ló jẹ̀bi ó dáa wọ́n sá ti ní àwọn fẹ́ dán wò ṣùgbọ́n àwọn nàìjíríà kan ní kò lè ṣiṣẹ́ wọn ní kan tuntun ẹ̀dànù ṣùgbọ́n èmi ní ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kán dán wò náà ká tiẹ̀ rí àbí ìṣòro kan hàn tiẹ̀ kọ́kọ́ kọjá ìṣòro kan náà kéèyàn tó mọ ìṣòro tí ó tẹ̀lé èèyàn kì í fi ẹnu lásán èèyàn fi tán ìṣòro wọ́n lè pa ẹgbẹ́ kan kọ́kọ́ dàn wò náà wọ́n bá sì bẹ̀rẹ̀ sí ní pa wọ́n mọ ìgbésẹ̀ tó tún máa gbé ńgbà náà ó dá ẹjẹ́ agbọ́rọ̀ lẹ́nu mínísítà gan ó ń jọ bí ẹni pé bí mo ṣe ń sọ ìkòyè yín ẹjẹ́ ń tẹ̀sí kí Festus Keyamo fúnra rẹ̀ kò fẹnu ara rẹ̀ sọ ẹ bá ń tẹ̀sí ilé agbára. I think that everything that happens at the airport is aviation. all of this, most of this harassment, 90% of them are by other agencies. Immigration, customs, NDLA, EFCC. They're all there. There. but it is your hold job. On, hold on, hold okay. on, hold on. I said I'm not going to run away from right. it. I made the point. So we are doing some interagency cooperation on this. We are the landlords. So we are working with the National Security Advisor. As I speak with you, we have, we have obtained, National Security Advisor has obtained 1,000 body cams now. The training is ongoing. We want to equip them with body cams. And the body cam, body cameras, that's what I mean the body cams are like CCTV cameras. They are not going to be subject to playback. They're going to be live on live transmission to a um, command center. So a command center has been built for this purpose. So at the airport, you are going to see all the cameras moving live and see what they are doing. 1,000. We have shared those 1,000 cameras between FAN, immigration, Customs, and I think NDA, one other agency or so. The, the National Security Advisor is doing that. The training is going on now. So we are moving with the speed of light in that direction. Nigeria will be proud of us, what we have done, what we've done at the airport for now, uh, for some time, after some time. But right now, short gap method, we, uh, we have put, um, if you go to international airport in Lagos, we have put um, phone numbers there for people to instantly call when they're harassing you. We put a code. In fact, I put it there on my Twitter page. I say, scan this code immediately. And we are trying to push people, you know, to, to, to, to report to us. The last time we saw one shameful um, um, video of an immigration guy trying to extort somebody, we as fans, because we are the landlords, we threw him out of the airport because we have a right to throw any of them out of the airport. These things, we are, we are putting all our efforts together, or we understand what it does to the image of this country, to tourism, and all of that. But like I tell you, I tell you with all of this, I'm telling you right now that is verifiable. Nigerians will be proud of their airports in a few months to come, okay. especially when those cameras come. Right on. Okay. When oh. those cameras come on, then of course, and I'm taking using this opportunity to appeal to our law enforcement agents at the airport. Please, please, please, each every action of you know each and every one of them can't put Nigeria in the bad light. We're appealing to them to think of the image of this country before they think of their pockets. Okay, so. Kwara níbi tá a ti gbọ́ pé wọ́n ní ìjọba ìpínlẹ̀ Kwara láwọn ti gba petition wọlé látọ̀dọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ náà lóríṣiríṣi lórí àwọn olè ọ̀fà tán dájọ́ kú fún láìpẹ́ yìí o kí ló wá wà nínú pẹtísàn náà àbí inú àwọn ará Kwara ò dùn sí bí wọ́n ṣe dájọ́ ikú fún wọn ni wọ́n ní rárá o wọ́n nínú wọn dùn ayọ̀ wọn kún àwọn èèyàn wá tún bí wọ́n kún ó dáa ṣé wọ́n tún ti mẹ́lòmíì ní sásìrí ẹlòmíì tún ti tú ní ṣé ó kú okù nìbọn ń ró wọ́n ní ó kú okù nìbọn ń ró lóòótọ́ wọ́n ní àwọn ará Ọ̀fà wọ́n ti fi ìdùnnú hàn sí ìjọba Kwara wípé inú àwọn dùn sí i bí wọ́n ṣe dájọ́ ọkú fún àwọn olè ọ̀fà wọ́n wá sanwó lọ́wọ́ wọ́n náà re ọ́fíìsì gómìnà wọ́n rè kí gómìnà sílé wọ́n tún wá sọ fún gómìnà wípé ẹgbà lẹ́tà yìí gómìnà bá já ìyẹn gómìnà abdulrahman abdulrazak náà bá já lẹ́tà pé kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ impeach mi ni wọ́n ní rárá àá ládùúrú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe àá ṣe impeach yín nǹkan kan la fẹ́ kẹ́ ẹ bá wa ṣe lórí àwọn olè ọ̀fà tẹ̀ mú sẹ́ẹ̀mọ̀pọ̀n jẹ́wọ́ wọn dárúkọ àwọn kan ẹ̀yin wo lẹ mọ̀ ẹ̀yin wo lẹ rántí àwọn tán dárúkọ ẹ̀yin wo lẹ rántí wọn wọ́n láwọn fẹ́ kí wọ́n bá wọn fi òfin mú àwọn yẹn náà pé kó má jẹ́ àwọn tó jalè nìkan tó pààyàn nìkan náà máa dákú wípé kán fi ṣe abọ́bakú <laughs> táwa lọ́ba kábọ́bakú tiẹ̀ tó kú ṣé bọ́ba ó kọ́kọ́ wàjà náà ó wá jẹ́ wípé abọ́bakú ló kọ́kọ́ kú báyìí o wọ́n ní ọba náà gbọ́dọ̀ tẹ̀lé tá a wá lọ bá ẹ bá ń kọ́ sínú kọ́mẹ́sẹ̀sì alágbára Kwara tán dárúkọ lọ́jọ́ sí gbogbo mọ́tò wọn pátápátá tán náà rí ní ọ́fíìsì gómìnà gómìnà àgbà náà ni o wàhálà tí ẹ ti wá bá wàhálà ńlẹ̀ bá iná ràn ó kọ́mọ tí ó tọwọ́ béèrú iná ràn bèbí mi dákun dákun jọ̀wọ́ súnmọ́ mi dákun dákun bèbí o kò rotéètì ó ti ń rotéètì ń Kwara báyìí lórí ilé tán wó wọ́n sì ń bára wọn já o Sàràkí àti gómìnà wọ́n ń tutọ́ síra wọn lójú báyìí wọ́n ń tutọ́ sókè wọ́n ń fojú bá ó ṣe máa wó ilé ọmọ ẹgbẹ́ APC ó ṣe máa ṣe báyìí ó ṣe máa ṣe tọ̀hún ṣùgbọ́n àwọn ará Kwara pàápàá jùlọ àwọn ẹgbẹ́ kan tí orúkọ wọn ń jẹ́ Ọ̀fà Descendant Union wọ́n náà náà gba ọ́fíìsì gómìnà lọ wọ́n wá bá gómìnà lé wọn ṣùgbọ́n wọ́n bá Chief Press Secretary to the Malam Rafiu Ajakaye wọn lòun ló gba petition lọ́wọ́ wọn o nígbà tó máa já petition ló bá rí pé ah ẹ tún fẹ́ ká mú àwọn tó ṣagbátẹrù olè ọ̀fà àbí ó dáa ó dáa bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ọ̀fà ẹ̀yin ọmọ tìpínlẹ̀ Kwara lẹ̀ ń béèrè fún wọn ní bẹ́ẹ̀ ni àwọn fọwọ́ sí àwọn fẹsẹ̀ sí àwọn fi gbogbo ara àwọn sí pé gbogbo àwọn tán dárúkọ pátápátá nìkan bá wọn kó pé àwọn olè ọ̀fà nìkan kọ́ ni ó dá nìkan kó ẹgbọ́n sódà kan ṣe bẹ́ẹ̀ àbí yóò bá ní tó bá mú agbépo lájà ó yẹ kí wọ́n mú ẹni tó bá gbà á lẹ̀ náà torí ẹni tó gun àjà lọ tó rè gbépo èèyàn kan ní ó náwó ẹ̀ sí pé ìjọba ń gba kínní ilẹ̀ <laughs> ó yẹ kán mọ̀ náà lọ́rọ̀ kan mo bá bẹ̀rẹ̀ sí mú àwọn bàbá àṣàlẹ̀ Nàìjíríà àwọn agbódegbà iṣẹ́ burúkú bóyá ọ̀rọ̀ ò yanjú ọ̀rọ̀ ó tètè yanjú èmi kíra fún gbogbo àwọn descendant Ọ̀fà Of Ọ̀fà Descendant Union ẹ káre láyé ẹ mọ̀ wá kàn dìlíbà letter kẹ́kọ̀ọ́ yín o ẹ mọ̀ rán wọn létí torí kókókó là ń rán fáadé tí ẹ mọ̀ rán wọn létí gbogbo tó bá ti ń ṣẹlẹ̀ báyìí nílẹ̀ Yorùbá a mọ̀ gbé sórí ni nínú ìròyìn wa a wà á mọ̀ ọmọ ibi tí ó já sí a mọ̀ tan torchlight wa síbẹ̀ a sì mọ̀ bùn gbọ́ inú mi dùn sí ìgbésẹ̀ táwọn ará Ọ̀fà gbé torí n tí àwọn olè yẹn ṣe lọ́jọ́ sí. Si kì í ṣe àwọn nìkan ló yẹ kán mú àwọn tó rán wọn àwọn tó ṣagbátẹrù wọn kí náà ń wá ń bẹ̀ tó sì jẹ́ pé ọ̀fà náà ti lọ́ọ́ jalè ní báńkì náà sì pa wọ́n èèyàn. ó dá ní pápá àpẹjẹ asáré dé ọ̀dọ̀ Dangote o Dangote refinery tó jẹ́ ẹlẹ́ẹ̀keje ó ń dọ̀ bí ẹni pé sáà Dangote rè torí refinery rẹ̀ yẹn sáà rẹ̀ rèé ó ń rè nìgan wọ́n ní refinery rẹ̀ tó jẹ́ ẹlẹ́ẹ̀keje tó tóbi jù ní gbogbo àgbáyé ní gbogbo ayé wọ́n ní refinery Dangote ló ti ẹlẹ́ẹ̀kẹ́ ló gbé ipò keje tó tóbi jù. wọ́n ní ó ti wá jáde o torí wọ́n kíra fún un òun náà wá dúró òun náà wá ṣe ẹ̀yìn bí àyà pé à òun náà ń ké sí òun òun náà owó túnùtúnù pé èèyàn lè fowó ròyìn kó mọ̀kàn lójú pé ẹjọ́ ẹ jẹ́ kí owó rìfàìnẹ́rì ẹ jẹ́ kí ó mú òyì tí ó kàn lójú wa wọ́n ló sọ wípé twenty billion tóun fi kọ pé àpò òun ní gbogbo ẹ ti jáde òun ò ké sí ọ̀rẹ́ kan òun ò sì gbowó lọ́wọ́ ojúlùmọ̀ kankan òun ò yàwó ńlápò òun ò yàwó gbọmúlé láǹtà pé gbogbo àwọn tó náà gba ìrànwọ́ lọ́wọ́ federal government pé kí federal government jáde pé gbogbo àwọn tó sọ pé òun gba ìrànwọ́ owó ìrànwọ́ subsidy lọ́wọ́ federal government ó ní kí gbogbo wọn jáde ó ní kí federal government gan jáde fúnra wọn tán bá fóun ní ten kọ̀bọ̀ ẹ sì rántí pé sọ pé ilẹ̀ tí wọ́n fóun ilẹ̀ free trade zone tó kọ́ rìfánẹ́rì rẹ̀ sí táwọn èèyàn rò pé ìjọba ìpínlẹ̀ Èkó fún ni ó ti jáde ó ní wọn fóun kíní yẹn fẹ́ẹ́ dá wàhálà alẹ́ wọn ti paná yẹn àgbọ̀n kankan mọ́ lọ́rọ̀ kan o wọ́n ló sọ wípé àpò òun ni gbogbo owó ti jáde o láfikún ó ní nàìjíríà nílò láti lè máa gbé epo bẹntiró tó tó one point five million barrel per day jáde kó tó lè ní ìgbọ́kànlé hmm. ó nítorí rìfánẹ́rì tóun six hundred and fifty thousand per barrel ní epo bẹntiró táwọn lè gbé jáde lójoojúmọ́ ó ní ṣùgbọ́n tí nàìjíríà bá máa tó tán tán bá máa jẹ́ self-sustained ó ní ó yẹ kí wọ́n lè máa gbé epo one point five billion one point five million barrel per day jáde lójoojúmọ́ bó o ní nàìjíríà ò sì wá ṣe àwọn wo ló tún ní rìfàìnẹ́rì ṣùgbọ́n nínú ìròyìn míì tá tún gbọ́ wọ́n ní orílẹ̀-èdè South Korea wọ́n náà náà fẹ́ dá rìfàìnẹ́rì mẹ́rin ilẹ̀ sí nàìjíríà <laughs> ìjọba ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní South Korea fẹ́ kó owó tùnùtùnù wá kọ́ mọ́ kó bọ epo ta náà mọ̀ fọ̀m̀bẹ́ epo ọmọ Nàìjíríà ni. wọ́n láwọn investors wọ́n ń bẹ̀ wọ́n ní odidi refinery mẹ́rin bóyá módúlà wa ni o bóyá eh, refinery kéékèèké náà fẹ́ wá kọ́ o bóyá irú ti Dangote ni àti ìmọ̀ federal government ló fi léde láìpẹ́ yìí ìròyìn òní ni ajá àbálẹ̀ ni ṣùgbọ́n ó ṣe wá jẹ́ nàìjíríà náà ranjú wọn kó fi dáa náà nìkan mọ́ ọ̀bọ̀ kan wá kan wá kọ àwọ̀ awẹ́ tí ó sabotage wọn ń gbà náà ṣùgbọ́n táwọn náà bá máa kọ kán lè lẹ́ẹ̀n kán lè kẹ́kọ̀ọ́ lọ́wọ́ Dangote o kán kọ́kọ́ wá ìṣòro ibi tán ti máa máa rí epo rọ̀bì kán mọ́ gbẹ́kẹ̀lé nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì epo rọ̀bì o ẹ wá kọ́ refineries nàìjíríà kò túmọ̀ sí wípé epo rọ̀bì nàìjíríà dìkan lẹ́ẹ̀mọ̀ ọ̀fọ̀ ń bẹ ó wù yín ni o mo sì mọ̀ pé béèyàn ó bàbá ilé iṣẹ́ lẹ̀ pàápàá jùlọ ilé iṣẹ́ tó bá ń ṣe nǹkan ibi tí raw materials ẹ̀ bá súnmọ́ ni ó fẹ́ dá sí. nàìjíríà nìkan sì kọ́ ní orílẹ̀-èdè tó wà láfíríkà tó ní epo rọ̀bì bóyá wọ́n mọ̀ kó láti ìlú mi náà wọ́n mọ̀ rà láti ìlú mi wọ́n ti sọ fún Dangote náà wọ́n rò pé nàìjíríà nìkan ni ó mọ̀ fún ọ lépo rọ̀bì àbí àbí nàìjíríà ló ní rìfánẹ́rì ni àmọ́ wò bẹ́ẹ̀ náà ni Dangote ó ti tẹnu àbùkù lu ìgbésẹ̀ NNPC wípé kí ló dé tí ìjọba ń wòran nígbà tí NNPC láwọn fẹ́ fi crude oil tí ò tí ì tó àwọn pé òun jàjàjà òun ranmúranmú òun fẹ́ fún fẹ́ fún àágùn bo òun látòrí dẹ́sẹ̀ wípé kán mọ́ fóun lépo rọ̀bì gbà tó fẹ́ di wàhálà táwọn ọmọ Nàìjíríà dá sí ná tó rí tòun gbọ́ tán sí láwọn ọmọ tà fóun ní náírà pé wọ́n sì sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ìtà fún báyìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n kí ló dé tó jẹ́ pé crude oil tí ò tí ì tó iná náà fẹ́ máa fi san gbèsè pé wọ́n fẹ́ kó bá nàìjíríà ni àti wípé ṣé nàìjíríà ló jẹ gbèsè ní àbí nnpc pé ṣé nnpc ló ní crude oil ni ṣé bí nàìjíríà ló ní crude oil kì í sì ṣe nàìjíríà ló ní nnpc torí nnpc ownership nnpc ti kúrò lọ́wọ́ ìjọba nàìjíríà kí ló wáá dé tó jẹ́ wípé epo nàìjíríà lẹ́fẹ́ wọn fi san gbèsè. Dangote yìí ń bá wọn fa wàhálà gan àti wípé àwọn èèyàn kan ni wọ́n ní ó ń roko sí ọ̀dọ̀ ara rẹ̀ ni pé bọ́ bá fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ ara rẹ̀ ni ó rò sí o ṣùgbọ́n Dangote wá dán olówó ní ọlọ́run gbọ́ ó nà kankan sókè ó ní kò sí ní tó jọ o ó lóun gbàgbọ́ pé ó ṣeéṣe kí Nàìjíríà náà kó gbọ̀nà ẹ̀bùrú yọ kí nàìjíríà náà gbégbé orókè nínú ọrọ̀ ajé tuntun pé pàápàá jùlọ wọn ní bọ́mọdé ò bá bá yóò bá àrọ̀bá àrọ̀bá sì ni bàbá ìtàn ó ní nínú ìtàn ó ní àwọn wà self-sustained ó ní nàìjíríà ti wà self-sustained lórí ọ̀rọ̀ símọ́ǹtì pé nàìjíríà máa ń ra símọ́ǹtì káàkiri gbogbo raw materials tó fi ń ṣe símọ́ǹtì tó fi ń ṣe símọ́ǹtì yẹn símẹ́ǹtì ó náà máa kó wọlé tẹ́lẹ̀. ó ní iléeṣẹ́ òun nìkan ó ní ó ti sustain ní nàìjíríà ó ní pé iléeṣẹ́ òun nìkan náà kọ́ ló sì wà tó ń ṣe símẹ́ǹtì bua wà ń bẹ oríṣiríṣi àwọn èèyàn ló ṣe símẹ́ǹtì nìyí. mo ní nàìjíríà ti wà self-sustained ó wá níbẹ̀ náà ó ní ó wá ní àfojúsùn tó ń wò náà rèé nínú ọ̀rọ̀ epo pé six hundred and fifty thousand pé ó tó nàìjíríà tó bá jẹ́ pé nàìjíríà nìkan ló ń fẹ́ máa tà fún ṣùgbọ́n àti títà síta àti lílò fún ọmọ nàìjíríà ó ní kán ní àfojúsùn one point five million ó ní kán sì wo àwòkọ́ṣe iléeṣẹ́ sìmẹ́ǹtì òun kan fi ṣe nǹkan fẹ́ ṣe. ṣùgbọ́n ní ìsìn tán ní àwọn investors mẹ́rin láti South Korea wọ́n ti fẹ́ kó owó wá wọ́n fẹ́ wá ṣe rìfàìnẹ́rì ó dáa a jẹ́ wípé wàhálà ọ̀rọ̀ epo ó ti dópin lórí ọ̀rọ̀ nàìjíríà ó ti dópin ní nàìjíríà nù. ní báyìí eléyìí táwọn fi kásẹ̀ gbogbo rẹ̀ lẹ́ ó ní ti ọ̀rọ̀ hippopotamus o tí wọ́n pa ní birnin wọ́n ní ọwọ́ ti tẹ hippopotamus tó pa àwọn àgbẹ̀ méjì ní odò Kebbi ó ga o mo rántí ọdún kan tí wọ́n máa ń ṣe ọdún arúgbúngbú ṣé ẹ rántí ọdún yẹn àwọn pépà náà máa ń gbé ìròyìn máa ń gbé níbí ní kẹ́bì mo wà ń bẹ̀ lọ́jọ́ yẹn mo wà ń bẹ̀ lọ́dún yẹn lọ́hùn tá a náà bá wọnú omi wọ́n máa ń pa àwọn ẹja ńlá ńlá báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rò pé bóyá kò sí odò ní north wọ́n máa ń rò pé aṣálẹ̀ ní north báyìí náà odò wà o àìmọye àwọn odò tó jẹ́ pé wọ́n máa ń kún kọjá abẹ ó ní etí odò kan tí mo máa ń lọ nígbà tí mo rìsáàfù bẹ́ẹ̀gbà náà ibẹ̀ ni mo ti ń rí àwọn ọ̀gà ilẹ̀ Yorùbá gan-an ò sábà rí ọ̀gà ṣùgbọ́n ní north ọ̀gà pọ̀ ń bẹ́ẹ̀ a mọ̀ fọ̀gà ṣeré báyìí tí ó mọ̀ ṣéǹjì kọ́lọ̀ tí ó mọ̀ ṣéǹjì àṣì aṣọ ara wa àwọn ní odò ń bẹ̀ yẹn náà ó kàn jẹ́ wípé odò wọn máa ń gbẹ àti pé àwọn kànga wọn tán máa ń gbẹ́ ńgbà náà <laughs> kànga yẹn ń gbà ọ̀gbẹlẹ̀ báyìí ó fẹ́ o lè lo wákàtí ń gbà ọ̀gbẹlẹ̀ o lè lo ìṣẹ́jú márùn-ún kó o tó fa ọwọ́ kànga kan sókè dòrò tó bá ju dòrò sínú kànga ẹ̀yin wọlé ní kànga ńlẹ́tẹ̀ ti gbẹ́ kan ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó mọ̀ ọ́ dòrò <laughs> dòrò búsì eh, dòrò eminado dòrò dòrò tí Don Jazzy fi kọrin kọ́ o dòrò tó fi ń pọnmi lèmi ń sọ o. wọ́n wá ní ọwọ́ ti ba hippopotamus yìí o àwọn àgbẹ̀ sì ti pa ẹranko tó yẹ kán wá bí wọ́n ṣe máa tàn kúrò ń bẹ̀ kán tàn lọ sọ́nà jíjìn. aláwọn òyìnbó ni wọ́n máa dọ́gbọ́n migrate ẹ̀ kúrò níbẹ̀ yẹn ni láti mọ fà àwọn èèyàn sínú ewu wọ́n máa tàn lọ sọ́nà jíjìn ni ìgbà wo la fẹ́ gbọ́n láfíríkà ẹ ṣe bí ibi tọ́lọ́ ń dá àwọn ẹranko ìsí nìyẹn natural habitat wọn nìyẹn ẹ̀yin lẹ lọ bá wọn ẹ̀yin lẹ kọjá àyè yín ń bẹ̀ ó kàn dàbí kẹ́ ẹ fẹ́ lọ pa sáàkì nú omi kẹ́ ẹ ní sáàkì ń pa àwọn apẹja ẹ̀yin lẹ lọ bá wọn ń bẹ̀ ara tí ó máa ń fà tí àwọn ẹranko fi máa ń go into extinction ní áfíríkà rèé o ọjọ́ wo ni olórí reserve game kan ní ilẹ̀ haúsá tó sọ wípé àwọn ò rí lion mọ́ nínú reserve game kò sí lion mọ́ kò sí elephant hippopotamus náà wà lára ẹ ti rántí ìròyìn tí mo ẹ rántí ìròyìn tí mo ń wá mẹ́rin tá a kọrin hippopotamus hippopotamus náà wà lára àwọn ẹranko tán náà rí mọ́ ẹ wá wo bí tán ti lọ rí báyìí Bílín Kẹ́lbì náà ti wá lọ rélé báyìí wọ́n sì pa nípa àyà wọ́n ṣùgbà yìí ká báyìí á fi fọ́nrán ẹ̀ hàn wọ́n sì pa ń pa àyà wọ́n ní ẹ̀mí àwọn kan ló fàṣẹ sí pé kan lọ pa pé ó ti pa àwọn àgbẹ̀ méjì àwọn ẹranko ìléwu lóòótọ́ ṣùgbọ́n àwọn èèyàn ló lọ ń bá wọn ń bẹ̀ ṣùgbọ́n lọ́gbọ́n tí àwọn òyìnbó máa ń lò ń bì àìmọye àwọn ẹranko máa ń rìn wọnú ìgboro ń bì ó tiẹ̀ ní kàtà ń pè wolf í máa ń rìn jáde ń tiẹ̀ tó jẹ́ pé bó o bá ń lọ lójú títì gan-an bẹ́ẹ̀ranko tán bá ń sọdá bá ń sọdá tán sáré sọdá o ò gbọ́dọ̀ hàn o ò gbọ́dọ̀ tẹ hàn bó o fẹ́ dáyà da ẹranko ṣùgbọ́n níbí ẹ máa wọ inú ihò sáà ẹran ẹ máa lọ tọ́jà wọn ẹ mọ̀ wọnú bùbá kìnìún ẹ rè mọ̀ tọ́jà wọn láfíríkà ẹ wà ní wọ́n ń ṣe ilé ṣe ẹ ní ewu ni wọ́n ẹ wò bọ́n ṣe ẹ wò wọ́n mọ ìwúlò ẹranko ẹ̀yin náà lè mọ̀ rò pé ebó pààyàn ó yẹ kán pa òun náà ní ṣé ẹranko ẹranko tán lọ bá nínú nínú omi nínú omi náà pa sí ẹ̀yin náà rí i ẹni tí ò mọyì èèyàn ni ó tiẹ̀ wá mọyì ẹranko ẹ wo ibi tá a fi àdàgbà ròyìn sí lónìí rè adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìpòpò èèmọ̀ sí bá àpòpò témọ̀sí ìbá ìpòpò témọ̀sí yín náà ní kí yín o èmi náà ní ìbá yànnànà ìbá gbé wọn débẹ̀ ìbá sanáwọlé ìbá kanjọ́ abẹ́ǹkó ìbá sísọ lójú eégún èmi ní ìbá gbé wọn débẹ̀ èmi gangan ní ìbá gbáǹkọ́ gbì ìbá náà ń bẹ̀ ìbá ìsúdìrọ́sàn ìbá go straight to the point èmi ní ìbá ìfẹ́ sowápọ̀ ibà kéde ìròyìn náà ni ó ó dáa àmọ̀fẹ́ lè ṣe lọ ayọ̀lá pàdé inú ìròyìn ọlọ́mọ ìlú lọ́la lásìkò ọ̀nà Èdùmàrè ẹ bá a ṣíà ẹ bá a pín kó kalẹ̀ kó kakó I love you and I know you love me too bye bye you.